نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبني فلما بعد سواني مسلمين أترى لكم كرات قرفان النبي صلى الله عليه وسلم ẹ̀ntọ́rọ̀ bá láti bá máa jẹ́ kẹfún gbogbo wa Allah bá ní sàlẹ̀kún kí ànábì bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn ará àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba alkiyama tí èyí ò lè pọ́ùn sẹ́yà gbangba àwọn lẹ́m̀bì ya ọlọ́run àbó nípò àti mi àtẹ̀yìn ọlọ́mọdé àsọ̀pọ̀ pàdé rẹ̀ àfẹ́ ń bá tó pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó bá kún bí wa ọgbẹ̀yẹ àti mi àtẹ̀yìn ìwà nìfà kù mọ́sà làwà ń bẹ́ o kúrọ̀jẹ̀ kún sórí àdéhùn tí ó pàtó jẹ́ pé ń dáàmà sọ yóò tako sí ọwọ́ wa sí ń dáàmà sọ jáde ni ó sì yára sọ̀nà lórí ìbúwájú ọlọ́run ọba mọ́sà sọ wa ń bi wàhálà tí á jẹ́ àmọ́ kó ìyàbà á jẹ́ àmọ́ láyé ní má ṣe ní ọ̀nà tí a gbà di ẹni ìbínú lọ́dọ̀ rẹ̀ mọ́sá ma rọ̀zákọ̀ wa rizqan halalan tayyiba ìjọ́nà kan fílẹ̀ tàbí wá gbọ́rọ̀ lọ́kọ̀ subhanahu wa ta'ala ọlọ́mọ́sá bá ní gbọ́jú bí a ṣe ń fẹ́ lọ la hawla wa la tó ní bá ṣe pẹ̀lú jihad in tó ṣẹlẹ̀ láàrin Ali ibn Abi Talib wà rajulin kharijiyin asàlàyé ní ìjẹjọ bákanáà khalifa tí wọ́n ṣẹlẹ̀ sí náà asàlàyé in tó ṣẹlẹ̀ láàrin àtàwọn èèyàn rẹ̀ àtàwọn aráàlú inṣàlá rahman tafsiru títẹ̀ ní mas'ala ta fẹ́ gbé ẹ̀wò ma ahwajana ilayha àà ẹ̀wà sí ma bá sí jọ ní ìdìrẹ̀ tó mas'ala kan ni tó jẹ́ wípé àtìmí àtẹ́ra nídìí ẹ̀ tá a bá sí mi pọ̀ masala kan ni tọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọ́n ti torí àìgbọ́yé wọ́n ti dàárín àwọn àfá àti àwọn tí wọ́n ń sèlú wọ́n ti dàrú masala kan ni àìgbọ́yé àwọn ọ̀dọ́ wọ́n sì ti yẹn tó wípé àgbárí fìfo ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sì sọ di mufti wọn bí ẹni tó lè sọ̀rọ̀ ẹ̀sìn tán lè gbọ́ masala kan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ lẹ́ni wọ́n ti lẹ àwọn àbìríyà àwọn ẹni tí ó yẹ kí wọ́n lẹ̀ wọ́n ti lẹ̀ wọ́n nílẹ̀kulẹ̀ ṣùgbọ́n kọ́ ọwà dírọ̀ ọgbẹ̀lẹ́gẹ́ gan inṣàlá rahman yóò wà wúwà ká parí masala wálẹ̀ ìhàm asibẹ̀rẹ̀ náà ni táìmù tí a máa ń bẹ̀rẹ̀ kù díẹ̀ ká rẹ̀ a parí rẹ̀ mọ́ ẹ̀yìn magribu bá ṣarọ̀ torí kò sí géńtì ẹ̀ o náà ni almasailu haula mawalatil kuffar kí ni hakíkọ rẹ̀ kí sì ni àójú tó ní kí mùsùlùmí kọ́ máa bá kèfèrí ṣe kí ló túlẹ̀ kí ni tó dé kí sì ni ẹ̀rí mélòó ló sì pín sí kí ni tọ́lọ ń sọ lórí ẹ̀ kí ni tí ànẹ́bì sọ lórí ẹ̀ kí ni ọ̀rọ̀ àwọn àfà tí a fi ń bá ní yànnàná ìntọ́wànù kìtàbù àti súnnà sálàfán wà khalafan min ar-rasikhina fil ilm àkọ́kọ́ kí náà gbẹ̀rẹ̀ muwalat òun ni kéèyàn ọmọ báyàn sí tinú tòde láì yọ kankanlẹ̀ ẹni tí mọ̀ ń bá ṣe in tí ọ̀bá esunkún tí ọ̀bá esunkún ń yà pa gbogbo ayé lẹ́kún kó lè rẹ́rìn mi ẹ tí mọ̀ ń bá ṣe ìntẹ́nìkan bèé borí rẹ̀ ẹ̀mí gbogbo ayé ọ yàtọ̀ sí ẹ tí ń bá ṣe in gbogbo ayé bá fi ń parọ́ fún tárásì fi ń ní èmi ọ yà máa sòótọ́ fún káwọ́rà kárọ́ máa ń nìmi Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an mas'ala yìí adẹ̀fẹ̀ clear dáadáa òun ni ọ̀kánu ọmọ ìyá kọ́lọ̀ ó tún mi kó tún òun náà ṣe tọ́já wípé gbangba yẹ́ ti ṣẹlẹ̀ ńlọ́fà dídákọ rẹ̀ wàílà nídi kádàkọ ẹ̀ ṣùgbọ́n nídi ẹ̀ fọ́pọ̀lọpọ̀ àǹfààní tí ó ṣe fáwà mùsùlùmí ó náà ni aláàjì Faisal tori se torí kèèsè tọ́lì kèèsè onímímà aláàjì Faisal tọ́jú ọmọ Jamaica ṣẹ̀pálàjì mọ̀ pé kí mọ̀ púpọ̀ rẹ̀ tọ́jẹ́ pé ní nǹkan bíi 15 years ago 10 years ago millions àwọn èèyàn nínú àwọn ọ̀dọ́ òní ẹgbà wípé tábánikà máa sọ̀rọ̀ nípa jihad ọ̀rọ̀ nípa mùsùlùmí láyé lẹ́ni ìjọba káàkiri àwọn olórí islamu àwọn àfẹ́ẹ̀sìn nkankan lórí ìmọ̀ bá amẹ́ríkà se, ìmọ̀ bá uk se, ìmọ̀ bá rọ́ṣíà se, ìmọ̀ bá nkankan se àwọn ọ̀dọ́ tán sínú ẹ̀ khususan ní pàtàkì jùlọ àwọn tí wọ́n jí àmà universities wà káàkiri وتأثر به كثير من شبابة الإسلام nínú àwọn ọ̀dọ́ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ó ìlágbá rẹ̀ wọ́n hàn lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwa ń bọ̀ nínú èdè lárúbáwá tí wọ́n bá ní fulanun wàhálà fulanan tí wọ́n nìkan bẹ́ nìkan sí yóò kò mú wá fákọ̀ọ̀nù no? ó ń tọ́wọ́ ní máa lọ òde kẹ́ntí ń bá ìkọ́ wá máa lọ òórò jù ṣe ìgbìyàn kọ́yìn síra wọn ẹn tí ṣe mọ̀ wà látù fún láíláí kò lè kó oríta pẹ̀rin masango ṣe ìbí ọ̀jọ́ra wọn kíyàn kó oríta kíyàn ọjọ́ lọ́kọ̀ kọ́ wá kó oríta pẹ̀rin ni o láti bẹ̀rẹ̀ na wrong combination na yóò ní ẹ̀mẹ́jì tí ó dọ̀ bá tó ń mọ́ sí gan ni ó fi mọ́ ní ẹ̀mẹ́jì kí ló kọ́ máa sáńgó láti bẹ̀rẹ̀ muwafakọ̀ ọ̀sẹ̀lẹ̀ Allah subhanahu wa ta'ala ń sọfà al-Qur'an ibi mushkila ti dére èmi àti òsásùn sọ̀rọ̀ kala ìgbà ìmúníà àwọn kan náà bẹ̀mẹ̀ ìmúníà tí wọ́n bá fẹ́ jẹ́ tí ó máa sọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn àfi kó jẹ́ tí ó wẹ́ẹ̀kọ́ ẹ̀sìn wá wá wá ń bọ̀ bá wá gbé tán yóò tún wá máa bẹ̀ pé mẹ́kìsú ọgbẹ́nu mi sọ̀rọ̀ islam pẹlẹgẹ gan ó simple ṣùgbọ́n ta ló gbọ́ yé bó ṣe simple Allah subhanahu wa ta'ala sọ fẹ́mi àti nínú suratu al-Ma'idah a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu la tattakhidul yahuda wan nasara awliya ba'duhum awliya'u ba'd ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين آي أن فيصل جامايكا لو في بيبا بنو كازن كافر sẹ́ẹ̀mọ̀ pé tí sọ wọ́n gbà pé nínú ní ọ̀rẹ́ ayayi ilé òfin pé bàbá libá ní káfíìr ayayi ilé òfin pé bàbá òsèmí ní káfíìr àwábọ̀ kí sì ni tó bí ọ̀rìn ẹ wo àwùjọ ẹni tí èsù máa ń lò tí ó máa wíkéú lẹ́nu tí ó wà jọ́ta nìnábi tẹ́ ẹ bá kíyèsí gbogbo wọn ibi wọn ti ń kẹ́kọ̀ọ́ ànìnábi wọn sákò ń wọn ọ̀pọ̀ náà èyí tó bá lòun kọ tán ẹgbẹ́ ó múwé rẹ̀ kẹ̀kẹ́ sáwáwò kẹwàá wò tí wọ́n bá jẹ́ ọgọ́rùn-ún ẹ̀ẹ́lẹ́gbá ní láàrin 1 to 20 ẹ̀dá kan gbogbo náà náà ní ẹlẹ́kọ̀ọ́ tí a bá ní kíláàsì kan wà bá a ṣe wáyé tí wọ́n wá fẹ́ máa sàáyàn tí wọ́n fi ìyàmù láàrin 1 to 20 in tí wọ́n jọ kọ́gbọ́n papọ̀ tí wọ́n bá ní ọwá wíńtà sọ́yọ́ ọjọ́ kaba kaba báyìí náà náà tí ò fi lè sílẹ̀ ní one to twenty iná lẹ́ẹ̀bà náà wúyẹ́ tí ọ̀bà jẹ́ drop out yóò sì jẹ́ kò yé ilá fi ń pariwo fún wa wípé ẹ̀dá kan anábì sallallahu alaihi kápẹ́ ẹnìkan kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ gbogbo àwọn èèyàn ní wá gbọ́dọ̀ mà bó ń tọ̀ ń ṣe mọ́ súnà ọlọ́run ọba tàbí lórílẹ̀ ọlọ́run síbẹ̀ ẹn tí ìbá sì jẹ bẹ́ẹ̀ fún oná ni ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ sí bẹ́ẹ̀ fún ṣe gbogbo sàbẹ́ ni àfá gbogbo sàbẹ́ naam gbogbo sọ̀hábà kọ́lá àfá kí wá láwà mẹ́rí tí yóò fi wá kó bá rẹ̀ wájú ọlọ́run ustad ọdẹ́ sọ́jọ́ sí lọ́rọ̀ ká bí sí ní mugari kò yá o ah, yóò sì yìí sí lé sí ọ̀rọ̀ yẹn náà àwọn náà sẹ ma àdúró lórí ọ̀rọ̀ ọmọ náà dẹ̀ ní àdúró ìmọ̀ tó ti sún síwájú inṣára tí àwọn jọmọ àbàdàn tó bá mugari láṣẹ́ àlẹ́ ìkọ̀dẹ̀ sí àkà ọkọ̀ dáná àjàjọ́ ọmọ Òṣogbo tó fi síbí mú gààrí kò ní problem kọ̀rẹ̀ kóònú ẹ̀sìn ọlọ́run ọmọ èkó náà ọbọ̀m̀bẹ̀ ọmọ àṣẹ́yìn ọbọ̀m̀bẹ̀ ọdí àbájọ́ ọmọ ìjẹ̀bù tó fẹ́ mú gààrí tó dànú àbọ́tọ́ wá ń fi síbí mú ẹ̀sọ́ fọ́mọ ẹ̀ ipò ti kóònú ẹ̀sìn ọlọ́run kí ni ìyàtọ̀ láàrin ìjẹ̀bù tó ń fi síbí mú gààrí àti Ìbàdàn àti Èkó àti sí àtàrà ìlú yòókù tí wọ́n ti because gaari mímu kò ń sóúnjẹ ní Ìbàdàn ìpanu ni oúnjẹ ní níjẹ̀bù ẹwọ kéyìn ò sì fi yún yọyàn lódìdí kéyìn ò fi sọ pé irun tó ń kí fọ́nà yìí ọba jẹ ààwẹ̀ tó ń gba ò ní má bó o sì jọ́kọ̀ ọkàn jẹ́ sòfò irúgbọ̀n ọkàn fi ṣe gáì lódì lágbọ̀n rẹ̀ wàlẹ́ ìsàlẹ̀ wo على هذه المسألة من الله برهان لا ينيري لا تدعو الله سبحانه وتعالى الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا kópa ìwòrán wòròrò ṣùgbọ́n ká tó máa lọ bí àwọn ẹ̀rí muwalatul kufar ala thalathati àwùjú yìí ojú mẹ́ta ló mú wá kí lójú àkọ́kọ́ muwalatuhum tawalliyan taaman mutulakon aman kíyàn ọmọ bákẹfẹ̀rí se tójú tẹ̀yìn bil muwafaqo والصداقة والنصرة وإعانة قدر على المسلمين kéèyàn wá pẹ̀lú kèfèrí tọ̀sán tòru tí kọ̀rọ̀ tí gbangba kéèyàn máa wá bá ṣiṣẹ́ kéèyàn máa ràn lọ́wọ́ kéèyàn mú lọ́rẹ̀ẹ́

àwọn jíò àti àkìrí ẹ gbọ́dọ̀ mú wọn ló ràn lọ́wọ́ ẹ gbọ́dọ̀ mú wọn ní orí ayò ẹ gbọ́dọ̀ mú wọn lẹ́nu tó jẹ́ wípé ìdásí yín pẹ̀lú tí wọ́n gbé lọ nínú nǹkan yìí máa lọ wájú kẹ́ẹ̀tán sínú wọn pátápátá tẹ̀mítẹ̀mí kí ni tí ó wà wà ń bẹ ìfẹ́ ìfẹ́ ìpìlẹ̀nú ẹ̀mí àti ìyọ̀nú pátápátá lórí tẹ́ni ń gbé lọ tí ó wà nú ẹ̀mí tẹ́ẹ̀fìgbà wípé in tí ń seun àti ìsìláàmù yín kò sí yàtọ̀ ń bẹ̀ kódà kẹ́ ẹ fi ìsìláàmù lẹ̀ rántí ń se lọ́gan ìlọ́yọ́ náà lójú wa man yatawallahu minkum ẹ ń bá gbọ́nà ìbá wọn lò nú yín tinú tòde tẹ̀mí tẹ̀mí fa innahu minhum ó di kèfèrí ara wọn ni ó di kíni o inna Allah la yahdi al-qawma adh-dhalimin gbogbo alábòsí pátá ọlọ́run ní jẹ́ kí wọ́n dé orí góńgó tí ń wà bákan náà wọ́n àárín ojú ọ̀nà mọ́ ọlọ́run wọ́n ti gbójú ọ̀nà orí rélẹ̀ wọ́n ti mú ojú ọ̀nà orí ibú pa ọlọ́run sómi àti ìmẹ̀ wò Allah subhanahu ó tún sọnù suratul nisa a'udhu يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء أه، أه، أه، لا لا لا أعوذ بالله من الشيطان الرجيم لنصرة النساء النساء الرسول صلى الله عليه وسلم ó ti ń bọ́rọ̀ bọ́rọ̀ kí mudhabdhabina bayna dhalik la ilaha haula wala ilaha haula wa man yudlilillah falan tajid lahu sabila ya ayyuhal ladhina amanu la tattakhidul kafirina awliya'a min dunil mu'minin gbogbo ẹmbá jẹ́ tó fi jẹ́ pé désàlẹ̀ ọkàn yín ẹ̀ mú ẹ̀mí méjì fún ọmọ míndú ní mùmìnì débi pé ọtẹ lọ́rùn kẹ́mì mùmìnì ọ̀bọ kóhùn sí máa sẹ̀mí àtùrìdúnà àtẹ́jẹ̀rù lẹ́yà alaikum sultana mubina ṣe é fẹ́ kọ́lọ̀ wọn wáyà fún yín tí ọ̀sẹ̀ tó lè bá mú kú ṣe é fẹ́ yẹpẹrẹ ni tí ó gbá yóò sì pẹ̀pẹ̀ yẹpẹrẹ ṣe é fẹ́ tẹ́ni lẹ́tẹ̀ tí ó fojú hàn tẹ́ bá ti sí bá ń jọ́sẹ̀rẹ̀ sí inú tọ́yìn muwalatu àkọ́kọ́ yìí òun ni e máa wo wo tí àlọ́sà ń sọ fún wa òun ní ń bẹ lára àwọn èèyàn kan lónìí tó jẹ́ pé tá a bá ti sọ bí wọ́n se ń se kọ̀sẹ́ tó lè pè mùsùlùmí ìmáàmù ní wá ń ńgbàtí àjọ fẹ́ gbọ́wọ́ láàrin ń sọ̀sún wọ́n wá ní ìmáàmù ẹgbọ́ ilẹ̀ báyìí wọ́n tó náà bléèdì ẹ̀jẹ́ yọ ọ̀nà àtọ́rọ̀ bléèdì ẹ̀jẹ́ yọ ìmáàmù ẹgbọ́ wọ́n yíwá ìmáàmù náà ní à ń pè ó àwọn ọmọ ẹ̀bí ẹ̀máàmù ọyá ìyẹn ẹ̀mú ti olórí ẹ wá jẹ́jẹ̀ borí òrù ẹnu òjẹ́ mo ń ṣe ìpinnu mi lẹ́nì fún olórí olóògbò ní gbogbo ilẹ̀ Yorùbá wípé ẹ̀jẹ̀ rẹ̀ báyìí lónìí ọdẹ́jẹ̀ mi ẹ̀jẹ̀ mi náà ọdẹ́jẹ̀ rẹ̀ ẹ̀mí mi dẹ̀mí tiẹ̀ ẹ̀mí tiẹ̀ náà di ẹ̀mí mi òfò tí bá ń ṣe òfò òun ni ẹkún tí bá ń tí ń pa ẹkún òun ni kọ́dà ara tí bá ní ara àwọn ni tí bá sì ń fẹ́ nǹkan tó ń bèè màsírí tó ń lọ rèé tú síta òfò lómi ẹ̀fọ́ sí i ọbú èjèrè bọ̀ lẹ́yìn tírélà wọ́n wá ń kọ́ nígbà wọn kan àbọ̀bọ̀ tí ó ń gẹ́yìn tírélà ìrìn olóbẹ́ ìjẹbọ̀ sí òrùn ọ̀pá òjò ọ̀pá ìrìn ọ̀sẹ̀ lé lórí olówó oṣù àjẹkùn kan náà wọ́n tó fún yóò gẹ̀rẹ̀ tó ti rà yóò tún fi gbolè tó jẹ́ jẹ́mọ́ àwa wà ní ui faisalu jamaica ọwọ́ amú ayàyẹwà ó ní in tí àwọn abúnú bá sì fi di kèfèrí in tí alibani fi di kèfèrí yíò àwọn tẹ́mù di kèfèrí ni wípé wọ́n ṣe fatiwa láti jẹ́ kí sọ́jà amẹ́ríkà kó wọ saudi láti wá gbìjà wọn lẹ̀ níbi wàhálà iraq bí wọ́n bá kèfèrí ṣe ọlọ́run sọ pé ẹ má bá kèfèrí ṣe fàyín náà ó ti dára wọn ẹsẹ́ alẹ́ gúnmi pé mi mọ̀ pẹ̀ kèfèrí jàmá mas'ala àkọ́kọ́ ó ní muwalatu bilmuwafaqa wasadaqa wannusra watawalli tam kéèyàn ọ̀tán sínú ara wọn kí o jẹ́ kí ni o kéèyàn ọ̀tán sínú ara wọn ní ti àìpín àmì méjì ní ti àṣírí ni o ní ti àìpín àmì méjì ojú nǹkan nìyẹn kí ni hukumu eléyìí ẹ̀ntẹ́lẹ̀ ìbá ń bẹ̀rẹ̀ ní mùsùlùmí tọ́bẹ̀ ìtàn yọ́rà náà lọ́nà fàínàwó káfíràn káfíràn ó sì làpèjúwe ta ni o. ètò mú ẹ̀jẹ̀ olórí ológbò ni tó náà tí wọ́n tó ń jọ ọjọ́ pẹ̀jẹ̀ mú ó sì pèrè àlè nímọ̀ tí ẹ ti bàjẹ́ bó bá kú bá. àbí kò tiẹ̀ lọ́bàá ọ̀fẹ́ dára wa kúrò náà fẹ́ dára wọn professorship ti ààrẹ tiwa lọ́dọ̀ tiwa wọ́n èfíwé ìrègí ẹ̀fí ń débẹ̀ o so tọ́bá lè ráyè ní alẹ́ monday tẹbá kí ìròyìn tẹ mọ́ ń kí ẹ̀tán tẹgbọ́n tó pè tẹbá kí ìròyìn tí kò bá mi lé ní 10:30 but wà á ti dágbére lé o wípé òsùn lé o ó sì gbọ́dọ̀ sọ pé ìbìkan báyìí lọ́nà prof wa ní ọlọ́mú dr silo lọ́sàjásá ní kùmọ̀ náà ní gbogbo káòdèrè lójúlé wọ́n pẹ̀lú aṣọ funfun lórí gbogbo wọ́n dán lọ́kòrò agúsá sọmọ́dì ní a fi gẹ̀ẹ́lẹ̀ ẹmú ní àkọ́kọ́ yọ ọmú ọwọ́ sì ní a fi mú ní a fi mẹ́mú lónìí àsìjókòó bó ṣe ní ní prof ẹ̀pẹ́ ètè náà ni the prof the prof ah ó ti wojú ẹ̀rọ ká the prof bó ó ní the prof náà mo ti sọ fún ọ wípé ibi dáwà ti ń gba professor ibuwari so ogun tó nǹkan kò sẹ́ à nídìí ẹ̀ ń táwà nídìí òun professor deji ó ní o ẹjọ́ aṣọ ti ẹ̀ náà sí ojú ẹsẹ̀ wọ́n ti bò pẹ̀lú bléèdì yẹn fari fún yẹn fari fún wọ́n ti fàtán professor sengel oníhùnsà ẹ̀kẹ́ púpá lórí ọkẹ́ púpá lórí ẹgbẹ́ omi ti ẹ̀rẹ́ fún ah, epo lẹ́lẹ́ ní ẹgbẹ̀rẹ̀ kọ́kọ́ epo ní ní mọ́jẹ̀ ní epo lọ́mọ pè lẹ́jẹ̀ nígbà abúlé ní ọgbẹ̀rin ní kò yé ní ó mú tinú báńtẹ́ ọwọ́ òsì náà gbọ́dọ̀ fi gbà wọ́n na ti funfun náà sí ẹmu pẹ̀lú owó òsì bú omo tán láàjókù wọ́n sì àkógbẹ́rẹ́gbò lórí ọmọ wá wí tẹ̀lé o ọmọ àpò mọ́ra rẹ̀ òun púrọfẹ́sọ́ òfòdíran púrọfẹ́sọ́ kí ni o mọ̀ ń sàpàtẹnu jẹ́wọ́ lónìí wípé gbogbo ń tẹ́gbẹ́ ìbá ti ń fẹ́ o nífẹ̀ẹ́ náà mi kọ́dà kọ́ mẹ́tẹ̀ lọ́rùn gbogbo ń tẹ́gbẹ́ ìbá ti kọ̀ ilé mo sì ń kọ́ tẹ̀mí tẹ́mí mi kọ́dà kọ́ jẹ́ pé ló wù mí jù wo tí ẹ lẹ́nu awó máa wo o náà lòkú tí fi ń bẹ́gbẹ́ ìlú nǹkan kan ò ní ṣẹlẹ̀ mi kọ́dà kọ́ jẹ́ wípé yóò jẹ́ kí gbogbo Nàìjíríà kó gbínà ju wọn á gbọ́ wọn ló ń kálukú náà bá ń kí lẹ́yìn ọkọ̀ abisan ló ti ẹ̀fẹ́ gbà wàláhì lẹ̀dí láìláìlá wà in tó jẹ́ àmà sọ̀ntà ìní wípé in tí ò tí ìdí àkúnì sí pé ọjọ́ ọkúwa ní ìlú san lẹ́ni bóòsè dínà rú 10 million naira ní ọkọ̀ alákàntí ẹ̀ kò tó lè lẹ́tọ̀ àti gbà fọ́ọ̀mù ẹ̀ kí la bá débẹ̀ wọn hmm, kí la fẹ́ fi dà ìlọ́fà tó fi jẹ́ wípé ẹntẹ́ ẹ̀bá tí wọ́n bá dájọ́ fún tẹ́ wá ń wò pé àhán wọ́n ní gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ náà pọ̀ wọ́n ní sẹ̀tíkẹ́tì ẹ kílẹ̀kọ̀ pa sásùn ìtakò ti sẹ̀kọ̀sẹ̀ ilé ẹjọ́ o ibi tẹ́mi àti yín táàyè lọ ń gbà táwọn àbásùn tẹ́ ń lọ ibẹ̀ ló ti sẹ́ ní o fi ṣe ẹlẹ́ kò ní yé mi àti yín kódà ẹ̀ mọ̀ pé àpò tí wọ́n yẹ kí wọ́n ẹbí ẹ̀ sọ pé jẹ̀mọ́ ẹ ẹ ẹ tó fi yẹ kí àwọn atáàlù sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ bíbí báyìí ká kìí sára dáadáa ọ̀rọ̀ wọn náà lọ yẹ bẹ̀ máa pé nǹkan sí àwọ wọ́n ní àwo ní máa ń gbé àwo nígbọ̀wọ̀ a pé kí ní ń jáwo ọ̀lẹ òfò irọ́ wọ́n sì dúó tí ó sì dòdòdò anabi ibrahim kí lẹ́sẹ̀ tó sí ìfẹ́sọ́lọ́ náà ni ẹ̀kọ́ mú wọ́n ní sí ẹ̀mọ̀pọ̀ bí ṣe ń bú òsà yìí táàbẹ̀ fìyà jẹ́ gbogbo ayé làsìrí ó tù sí lọ́pọ̀ òsà ọ̀lẹ́ ni o wọ́n sùúrù alẹ́ àtàkùn ìyà tá a fẹ́ fi máa jẹ́ yìí kí ni tọ́pàtà fẹ́ fi máa ṣe bẹ́ẹ̀ a fẹ́ rán òsà lọ tó rà àmọ́ bọ́ lẹ́ni kò lè dára ẹgbẹ̀njà ṣùgbọ́n táwọn bá ti ẹgbẹ̀njà tá sọ pé òní ń kọ́ wa yóò lè bàbàrà lẹ́mìí àwọn láyé wọ́n sùúrù alẹ́ àtàkùn ẹn tó bá ti rí ibi tí wọ́n ní sàgòǹjà ní nínú ìgbàgbọ́ ti wọn hadith ìwà tó fẹsẹ̀ múlẹ̀ wípé itú ẹnu màláíkà tí ọ̀nà ń gbọ́ máa darí àrà sí ìdarí ẹ̀sán darí òjò òní ń dùn yẹn thabit ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n tára bá ti gbáà tó bá tí wọ́n bá ní àrà wọ ara ẹnìkan kó bá sásùn ó ń tọ̀ ń ṣubú ó lè máa yíra lẹ̀ gbogbo ẹ̀ tí wọ́n bá wá jú ń wọ́n wà lọ yọmọ odó mú ti rọ kìríkà bẹ̀ wọ́n àbọ́lótọ̀ wọ́n ma ná ọmọ odó ni wọ́n ma ná pé kí wọ́n ma wá sọ wọ́n ma pé ọkọ mi yẹ pa nǹkan tì ẹ wá wọ́n ní odó náà yàn pa bẹ̀rẹ̀ sí wọn sí ẹni ni kí ló wá ní dí ni bí wọn ò bá dé ìgbìmọ̀ mọ́ ló kọ́. ọjọ́ ìdá pa ọjọ́ ọgbẹ́ bá ti pẹ́. wọ́n àwọn máa di ìgbìmọ̀ mọ́ ló pààyàn. náà balamiloko ọmọ odó sẹ́ ẹnìkan náà pàgbọ́ ńlọpọ̀ ń tán wọ́n dé ìgbìmọ̀ ni ogun bẹ́lá ó dé ń bẹ́lá rẹ̀ ni òkà ń bẹ́lá rẹ̀ ni ọmọ odó mọ̀ ni Eh? Ah! wọ́n rẹ̀ bá mi wọ̀rẹ̀ rẹ̀ kí wá ní ọlọ́run sọ́lọ̀ alìkùnrin wọ́n ń súnrù alì ájákò mo fi ọlọ́run tẹ́mì mi bẹ̀rẹ̀ búra ọ̀pọ̀ nù ẹgbẹ́ àwọ̀ lónìí tọ́jẹ́ wípé ẹn tí ń bẹ́ẹ̀bẹ̀ wọn mọ́ fọ́ pa ṣùgbọ́n ẹ̀yin ń ṣe bí ẹ̀sìn mú lọ́wọ́ gbogbo bí tí ń pè ní ọ́fíìsì ìjọba nílùú wa yìí o lílùú wa yìí o ọ́fíìsì gbogbo ẹni tẹ́jọ mẹ́tẹ́jọ ń ṣe mítìn tínú ti yín mọ́ tásìkò òun tó tẹ́ lọ gírun tẹ́ tó wà mẹ́tẹ́ ń sáàdúrà tẹ́sí kankan àwọn kan yín mú sí yín torí àtìta ni ẹ ti ń kọ̀ntró ọ́fíìsì ẹ̀yin lẹ̀ kan ń pè ní àjọ ni wa gbogbo ẹni tẹ́jọ ọ́fíìsì mú yìí kí ní ọkà núwè tẹ́ẹ̀kà tẹ́yìn òfin ríṣẹ́ ṣùgbọ́n sí ẹ̀lọ́sọ pé wọ́n lọ́rùn ní ọ̀wà nípa máa rẹ̀ wáṣẹ́ ẹ̀tọ́ ìpé tó bàjẹ́ lára rẹ̀ ọkọ̀ jẹ́ ẹkú tẹ̀yìn sùn ẹkú tó ní tó lópin tẹ́rin ó sì gbẹ̀yìn ẹ̀ tí ó sì ní tamani ẹnìkan fẹ́nu ẹ̀sọ́ ń pé ah, ní àbẹ́ ààrí ogun ọgbẹ̀ ah, náà sí ọwá tó yàn lọ tọ́bá inú ìsìn tí náà tí yàn wà wọ́n ní ìsìn wá ah, kọ́ báyìí tí bá ń bá yìí ṣe wá sí ní ìsìn ẹ́ẹ̀ṣẹ̀ bí máa mú mọ́kà lọ́kọ́ ń kéwú ẹwọ ẹmọ́wà kúwa ó ẹ sí ń pú ọ ẹ̀ ọbẹ̀ máa fi kókó lẹ́mìí. nígbà táwọn èèyàn bá wa sára wọn jọ wọn lé ògbóni làwọn ìkan ọ̀gá iléeṣẹ́ ìbìkan ìkan ẹ̀kìnrin kan dpo àdúgbò ìbìkan ìkan pàṣásùwá ọmọ tí wọ́n bá gbé sẹ̀tíkéètì ẹ̀wà sáàrin wọn in tí wọ́n kẹ̀rẹ̀ pé kọ́ọ̀sì wọ́n ló ṣe dpo bẹ̀ ó sọ pé sọ fẹ́ sí ó sì sí ọlọ́pàá ìmí náà sọ pé ṣé yọ wà sí kílógọ́ rẹ̀ immigration kẹfẹ́sọ́ ṣe yọ wà kíníkà wọ́n wà ní awo ní ma ń gbé torí tí awo ọ̀bà gbé awo ní ìwọ̀n ti tẹ́ làwọ̀ tẹ́ àwọ̀ tẹ́ àwọ̀ ìyà sẹ́lẹ́gbẹ̀rẹ̀ wà láwọ̀ sẹ́yìn bá wá gbóòtọ́ lọ sẹ́yìn ló yẹ máa sọ̀rọ̀ ayé láì dá ní tí ò ṣejú rẹ̀ kọsa ẹnu tó ẹgbẹ́ wà lẹ́ ojú bọ́m̀bù sọ́jà lọ èyàn ń tó yẹ pé ó sùn kó gbà ní ó fẹ́ kú olóko wà láhùn ìní tí ń bá tẹ́bá lóògùntà ń lọ báàkì ọ̀kadà sẹ́gbẹ̀ẹ́ géètì lọ́jáàjì bí kíkọ́ ẹ̀ báyìí ọ̀rà fi àwọn kíní kan sí design rẹ̀ hmm. ó sì owó ní bó ṣe rí ṣùgbọ́n ìran wọn kọ́dà tẹ́ má bàbá bàbá rẹ̀ wọ́n ní ẹ̀ta owó lẹ̀lú wọn tán bàbá wọn kọ́ ọmọláńkẹ́ ní ẹ̀kùn tẹ̀ ìjáde láyé ní ẹ̀sẹ̀ ọgbọ̀ ọgbọ̀n bá wọn oní ọmọ mo ti pàdé ẹ̀ mákìtà ìpàdé ẹ̀ tó wá withdraw 50 million yóò ti tẹ́ ẹ̀mẹ́jọ ìrọ́ni sí pa lẹ́yìn tó jẹ́ pé ẹkún ní sun bọ̀ ìsìnbọn kọ́dà <laughs> èyí tó dá mi lójú 18 dá mi lójú 4 flat ẹ̀ tó jẹ́ 18 ọ̀dà lójú bọ̀tẹ́ fẹ́ pé 28 but 18 náà 28 náà tí mo fi 40 wọn nìyẹn jama torí ọlọ́n ẹn tí wọ́n sọ bá ń fún ń pa rẹ̀ tàwa kí jímọ̀ta tó dìde ẹwà máa wọ́ ọ tí wá mú tí ó ṣe ó sì máa ń tán ní sọ fẹ́lẹ̀ pé ṣùgbọ́n kan tí wá ń bẹ̀rẹ̀ wípé kò sí kò sí iná ó náà ní máa bá kí kódà ó súnmọ́ kọ́ tọrọ owó lẹ́jọ́ ẹ̀ bí sì máa ṣe kiri bọ́tàbọ́tà wà máa bọ́ kí nìyàn fẹ́ gba mi péyàn báyàn jẹ́ wà láyàwó mùsùlùmí tá ń sílẹ̀ àyàrá wa hmm. in tí ó rí bẹ́ẹ̀ rárá in táwà fi rárá wa lọ́rùn táwọn àwọn kí lọ gbọ́yé inú ẹ̀sìn ṣe é torí pẹ́sọ̀kò tó rẹ̀ tó lókè àti rúgbà ẹjọ́ ma kírùn ní ìsìn ẹjọ́ ọmọ lókè wọ́n dáwọ́lẹ̀ padà wá ti kóhùn rúkú tọ́kùnrin sójú ní ìsìn kò ní jẹ́ kò kó tó dìde padà so bá nǹkan ẹ àwọn wò kéékèèké tá sàbúnà wà yìí náà wọ́n wáyé náà láàrin sí ìtọ́lọ̀ ń sọnu ẹ máa wò bí ojú kéékèèké wọ́n ọ̀dẹ̀ kọ́ nǹkan kan fún bìnrin ẹ̀ ti ń kí dáǹsọ nìyẹn wọ́n ń sùúrù àlè àtàkùn á kèfèrè ní wọ́n sì ń lò dóni ẹ kàn sọ fún mi tí n bá rẹ̀ tó lè dìde pé o ma mọ́sìkì kan bá dẹ̀ tọ́jẹ́ wípé lọ́dọọdún o ní a máa ń mú ọmọ kọ̀ọ̀kan ní dìpátímẹ́ntì kọ̀ọ̀kan tàbọ́ ọmọ kan ní dìpátímẹ́ntì ẹ̀yọ kan ìyí máa ní mẹ́sìn nígbà ọmọ insha Allah àti níbo ti ní admission ṣùgbọ́n o mọ́sálásì ni ó tà wá la ẹ̀kọ́ rẹ̀ tẹ́ parí tí fọ́ọ̀mù ọlọ́pàá bá bóde gbogbo chọ́ọ̀chì kọ̀ọ̀kan tí mi ti ń rà fọ́ọ̀mù tàwọn àmì jáde immigration ojú ní tí customs civil defense road safety road safety fíà o gbogbo ẹ̀ pátá chọ́ọ̀chì kọ̀ọ̀kan ẹ wá sọ fún mi ìgbàkígbà tí a bá rí ọmọ tó bá dàgbàtà wàláì wàláì ibi ẹ ti ń darí nàìjíríà kí sásúrọ̀kì iná chọ́ọ̀chì ṣe bí nàìjíríà wọn ọ̀pẹ́tẹ̀ lórí ìwé ni lórí pépà ìtumọ̀ pépà gangan ibi títí ń wá kìí sí inú ọ́fíìsì wọ́n sùúrù àlè hátakùn sí ẹ̀mà pé ń tẹ́ ẹgbẹ́lọ́ ìrọ̀ ni ẹ̀yin ẹ wá fi ìkún rẹ ní lọ́kùn yóò dòótọ́ ó dòótọ́ àbí òdòótọ́ bá lọ́nìsìn wọ́n ti wá parí ẹ̀ wọ́n ti mẹ́ntí ẹsẹ̀ wọ́n ti lọ ojú ẹsẹ̀ wọ́n ti kọlù ẹnìkan pẹ́ká alájì kan ní lọ́mọ problem náà ló ní gbogbo ọmọ nàìjíríà sí ni wọ́n bọ̀ sí kákó oríṣẹ́ gangan àwọn aríṣẹ́ òṣùgbọ́n ẹjọ ẹ i need sẹ́fọ̀ mọ̀kànlọ́dọ̀ yẹn bẹ́ẹ̀ immigration service ẹjọ ọ̀dà ẹ pé pastor níbi tá a ti sọ̀rọ̀ lùwà yìí àìmọye ọ́fíìsì sí ìjọba ń bẹ tó jẹ́ pé pastor lọ hẹ́ẹ̀dì ẹ̀ pastor tún mi chọ́ọ̀chì kan bẹ́ẹ̀ kẹ́ ẹ tó dé eléwé ẹran lẹ́kṣọ́rà ò ní pásítọ̀ ọ̀bẹ̀ ní UNAB tí dórí ẹ ti ń gbálẹ̀ ní dìpàtmẹ́ntì ẹ̀ ọmọ chọ́ọ̀chì ni Hmm. ẹ wá bụ bóò ni òsè ní sọ̀dà mẹ́wàá. yóò ní yóò sanwó oṣù yóò yá. ẹni a bá fẹ́ tàkínà la ṣe fún. nígbà bàbá òrùn gbàgán ọmọ sanjó ni mùsùlùmí náà náà ni wà láàrẹ o. wọ́n fọ́ ma 14 years wọ́n ti kíní kan jẹmọ́ bó tẹ̀ jẹ́ pé á padà débi tọ̀wá dìtù rẹ̀ nǹkan kò sí rẹ́sì tọ́jà láàlì tí ó wà kórí búbáyé ká kórí búbáyé generally kò sì ní kó gbé búbá ọmọ ọ̀sọ̀ kíní kan ọmọ 14 years gbogbo àṣà ẹgbẹ́ ẹgbẹ́ ẹjà lọ sórí nẹ́ẹ̀tì báwọn ká dánlóòdù pásítọ̀ kan ní ìsìnlẹ̀ Ìgbò tó fún àwọn wẹ̀rẹ̀ 20 lóyún kò tí sí ọmọ 30 years inú wọn asára kò fẹ́ sí 15 náà wọ́n wá ní ẹlẹ́lọ ní ọgbọ̀ pẹ̀lú ìkẹ́sì gbọmọ tí ẹ̀lọ bá ìpàṣẹ ìkẹ́tẹ̀ ìgbìmọ̀ mẹ́rọ ló fún lóyún sẹ́ ọmọ ayáyí o àwọn ìyá wọn bẹ chọ́ọ̀chì ṣé ẹ mọ̀ pé fún lóyún tiẹ̀ lélẹ́yìn ti ìsìláàmù tiẹ̀ tiẹ̀ ń sọ pé fẹ́ẹ́fẹ́ tí ó máa kíta fún dísúlọ́gà tọ́ tí ẹ̀rín ọmọ ń gbọ́dọ̀ dẹ̀rín rẹ̀ ẹkọ ọmọ ń gbọ́dọ̀ dẹkùn rẹ̀ wọ́n máa kì í máa lọ́sàn wọ́n máa kì í máa lóru ìtí ọjọ́ ọmọ rẹ̀ yọ́ dẹ̀ látara rẹ̀ ẹgbọ́n táyé wí ẹyọ kan lọ́fẹ́ mú o wọ́n ti sọ pé wọ́n lọ gbọ́dọ̀ lọ ó ń 20 tọ́ bá ń láyé jẹ́yìn tí ò ní tọ́fẹ́ sí pẹ̀lú ọ̀rọ̀ wọn kí ni hukumu tiẹ̀ ọgbọ́n wo la fẹ́ dá o ẹnjí odidi irin ó jí gbémi á ti yàn lórí iná intanse ní sẹ́nu níbọ̀ ọba ti jí ọ̀kan nínú àwọn èèyàn tá ń sọ yìí náà wọ́n ó lò sílù lóore ni nítorí pé àti ní asma àwọn tí wọ́n wà prẹ́mù sí ọ̀fẹ́kẹ̀ àwọn ní àpọ̀ ládùúgbò ẹni tí ó sì yẹn ìyá náà mọ̀ bórí ṣe tóbi tó èfin ẹran yóò ṣe dé ẹ̀gàgà pa sásùn wọ́n èkó nǹkan ọ̀tún náà ní amẹ́ríkà torí pé kò sí lára wọn ṣùgbọ́n ọ̀nà wo lè gbàdára wọn o náà lọ̀nà pé ṣe ń tẹ́ ìṣẹ́ ń bírè mi ò nídìí ọlọ́ọ̀tà nábì máa látàtàkùn káfíńà àwòlíyá ní dúró mùmìnì ẹwà máa wo yàn pé ọ́fíìsì tẹ́lẹ̀ ìwà ẹ̀kọ́ hẹ́ẹ̀bù yóò mọ̀ wá gbíyà ah, ẹwọ́ ọgbàṣúrò ni ò sí bíbà ìfún Islam o ẹmọ wà bíbà ìfún Nàìjíríà ni o ẹjọ́ mẹ́kọ̀ọ́ bá mi rẹ̀ mẹ́ràn lọ́gà lókè o wọ́n rí fíò tí mo ń ṣe bíbà yóò ń sọ̀yún ní tẹ́ẹ̀lẹ́ gbọ́yé mi wọ́n ti sọ fún wípé àwa láàmà taari sí ọ tó bá wá jẹ́ pẹ̀lú mùsùlùmí tó lọ ọkọrùn bọ́rú eléyìí tó sì ti ní ẹ̀jẹ̀ tó jẹ́ bí slọ́ọ̀tì wọ́n láti chọ́ọ̀tì náà yóò sẹ́yìn àbí òní sẹ́yìn rẹ̀ ìtọ́lọ̀ ọba ń sọ fún àníyàn ṣùgbọ́n àjọṣepọ̀ tó ti ní ìgbóònú ẹ̀sìn ọlọ́run tí ọ lẹ́nu àlàmá yóò ti kọ́kọ́ sáájú fa ọlọ́run ló dára wọn irú ẹ̀ tó wáyé pé sí mi àtẹ̀yìn kakọ́ wá bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ faisal jamaica àwọn aikan àbí kí ní gbé wọn maikan lẹ́kọ̀ọ́ ní ẹgbẹ́ wọn gbàrẹ́ tààfi lọ pàdé uib bí àwọn òrùn ikú tó gbé kí kábàfọ́ in tó sì jẹ́ a máa pariwo bẹ́ẹ̀ ni wípé ní gbogbo ìgbà tó jẹ́ wípé àfohun àfohun yìí fáìsọ́lù kan tí bá ń lọ èèyàn 5 million ní tẹ̀lé irọ́ kìí ṣe pé tẹ́rì lójú ayé báyìí ìlọ́wọ́ ẹlùmí àmà ní ẹ̀sàm tí ọkọ̀kọ́ ní ẹwò ìkọ̀kọ́ gbọ́ fáìsọ́lù ilé kàwé kọ́ wọrí ìkọ̀kọ́ gbọ́ fáìsọ́lù ìná jẹ̀mọ́ háàṣá kémi àti yíó rò pé irú ilé ọwọ́ lọ́dọ̀ àwọn àfáì tí wọ́n èsè irú fatiwa báwọn ẹ wo ṣubúà jẹmọ́ kò sì sí igbe tí ò lè lóró lẹ́yìn kọ́dà kò jẹ́ gbé ikú igbó wà lẹ́yìn ó lè ró lẹ́yìn ọlọ́run sàyé bẹ́ inú fi jẹ́ pé ká ṣe máa kẹ ní àkọ́gbọ́ káwọn àfọ́ tó gbọ́ iṣẹ́ olè sọ́mọ̀ sí lọ lára àwọn èèyàn táwọn àfọ́ àwọn tó pọ́tẹ́ náà wọ́n tó kógbà àti àbóde ẹwọ́n táwọn èèyàn ti dà bákan náà bí bá ní àkógbà àti àbóde sí gba ilé òjòkó lẹ́sẹ̀ tán àbáyé ṣe ó I was jailed by their fatwa ah, ah. ẹ̀wọ̀n dẹ̀ lílù intiqam they were asked about me when I was UK bí ṣe sọ́rọ̀ jọ́nà they passed a lot of fatwas against me kiri kankan kan nísàn sọ pé jọ́nà lọ àṣẹ̀yìnwó àṣẹ̀yìnbọ̀ ìbò lọ́bàjá yóò káfíìrì ń hàwé iná lé àwọn àfáà lòun ẹ wo kí mú ẹ níwọ̀n àmọ́ mú wọn kọ̀ọ̀kan bàbá kúrò bá sì wà hàwé iná lé lọ́yìn wọ́n wà ní halkọ̀ bá a sì dọ̀wọ̀ yìí wọ́n wá parí tẹ́ nìkan wọ́n bèèrè bèèrè káfọ́ ọmọ bèèrè bèèrè lọ́wọ́ bí ẹ sì súnmọ́ mi bàbá ọgbò tẹ́ tó ẹ̀mẹ́ 20 ẹni tí wọ́n bẹ̀lẹ̀ gbẹ̀ wọn lọ́wọ́ kéèsì bàbá ṣìmọ́ kùtì ń dà aborí wọn wọ́n wá mú etí rẹ̀ wọ́n wá fi mú ahọ́n wọn mọ́lẹ̀ báyìí ìgbani tó gbọ́n tẹ́ni sọ torí pé tí wọ́n bá jẹ́ pé ń sọ̀rọ̀ lọ àbí ń ka tí àfan àbí ń ka Qur'an zikiru wọn máa ń faransé gbogbo gbà tí sísítẹ́mì wọ́n sì máa ń tẹ̀lé lọ tí wọ́n ti kú ònú ayé wọn ò gbọ́ ẹ̀wọ̀n jí ńlẹ̀ níwèé náà babalbani rahimahullah ta'ala a mọ̀ mọ̀ pílé ilé ìfún gbogbo ní alikọ̀ ká lè mọ̀ wípé tọ́lọ ń bá kádàrò orí ibú máyà yóò mọ́ bàbá lọ́ta ṣẹ̀pá àgbàlagbà máa ń sọ̀rọ̀ wọ́n ní bọ́lọ̀ ń bá fẹ́ báyẹ̀ dìkótò àti ìdànù ẹni à ń sọ̀rẹ́ fún ní òní màmá kótó àti ìdànù sẹ́ ìlọ́fẹ́ dí kọ àmàmá o bẹ́ẹ̀lẹ́ bẹ́ẹ̀lẹ́ ọkọ̀ kọ́ bá bẹ́ẹ̀lẹ́ nǹkan ládé ń jẹ́ abọ́n lóòjọ́ ọ̀pọ̀ sọ́rọ̀ jíkéńdé ọjọ́ lọ́sàn lọ́rọ̀ ó jẹ́ mọ́ jẹ́dì sí ní káwọ̀ tó ráyé kọ́ kí ká rí ẹjẹ́ babunu basu wọn lọ́jọ́ pẹ̀lú àwọn tọ́lábà babalibani rahimahullah ta'ala wọ́n wá ní ìtìsọ́l ẹgbàgbàlagbà wọ́n bá fi síkà lọ́bá dóbìnrin kan sáàkù yẹ sheikh yẹ sheikh inni ra'aytu ru'ya fil manam ah bàbá ní khayran ra'ayt súnà nìyẹn gbogbo ẹni tó bá sọ fẹ́ sọ àlá fún wa láì tí ìgbó àláhùn a sọ pé oore lórí ara àṣìṣí ànábìnú ṣùgbọ́n àṣàdéhùn náà lórí mímbàrí wípé a sọ̀rọ̀ pa manamat àti sọ́rọ̀ tó fẹ́ tó bí ọdún mẹ́jọ àìdíbẹ̀ ṣùgbọ́n sọmọ èké ilẹ̀ lálà tí ó rí bẹ tí èsì tí ìgbà ọmọ wa kan lálà láìpẹ́ ọmọ yìí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé bí ọmọ ọdún bóyá méjì going to three ó jí nídàjí ọkùnrin sì lẹ́gbẹ́ rẹ̀ tí wọ́n bílé ní bá ń sọ lọ́bá yarí kí a rí olóhun ó ti ìfẹ̀dàpà ẹgbẹ́ rẹ̀ olóhun ó ti òun náà bọ̀ látòrí fẹ́ǹsì látòrí step kí láadé lọ́básá ìlọ́básá sọmọ́ ó ló ti ń bọ́ tó ti bọ́ ní ìsìn eyo lọ́sà lọ́mọ ìmọ̀ ìyàrí kìí mọ̀ ní níwọ̀n ẹni sọ ní kúrò amẹ́lẹ̀ tó ti bọ́ tó ti bí bọ́ ti bọ́ náà tí mò ń ké lẹ́wọ́n agbẹ̀rẹ̀gbẹ̀ wá farabalẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ ṣé ẹ̀rí pálẹ̀ lẹ́yìn ìsọ ó sì sírọ́sì pa kí ni èjì ànàbí Yusuf jọ lálà tó sì jẹ́ pé àlàyé ni foundations ẹ̀ ní ẹ̀ sábírì sẹ̀mí ẹ̀ ṣé kẹfìrí lálà tí ó rí bẹ́ẹ̀ ẹnìkan lè ọkà sọ àlà fún wa amúgbósìrì ládùúgbò wa apẹ̀rẹ̀ kan ní mú láàárọ̀ apẹ̀rẹ̀ kan lọ́sàn apẹ̀rẹ̀ kan lálẹ́ bèrè táàfin ní mùsùlùmí ẹlẹ́kọ̀ọ́ ni wa àwa sì gba ọlọ́run ọba gbọ́ lára gbogbo nǹkan tọ́lọ́run ọba dá ọ̀rọ̀ oríire ọlọ́run lè gbẹnu wèrè sọ bó mùsùlùmí ò ṣe ní kà sí kíní sọ yàtọ̀ sí tàwọn olè arìbípa ẹgbẹ́ ẹ ẹ afọ́kọ̀lẹ́ àti sẹ́mọ̀lẹ́ rí ẹ̀dàkùn ẹ̀mọ́ wọkọ̀ fòsùkàn sí sí yóò ah. lẹ́jọ́ èmi mọ́ gbọ́gbẹ́rẹ́ gbọ́kọ̀ lọ́gbọ́dọ̀ mẹkáníkì orí ọ̀dá. yóò tí ẹni lẹ́ẹ̀dọ́ sẹ̀sẹ̀ tọ́ ẹsẹ̀ gba físà òmúra tí lọ lọ́tọ̀ la. bàálù ọkọ ní wọn. yọ wọ tilẹ̀ dẹ́kọ̀ yọ wọ tó fúrufú náà wọ́n fi ti lọ. ẹ ẹ afọ̀pẹ̀lẹ́ ẹ̀dá pẹ̀lú ìbínú ń wọ̀n mọ̀nyẹ́rí wọn ẹ̀dọ́ sì mọ̀ mí o wọ́n lọ ṣe mọ́rin mi ń sẹ́ ti ẹnu ohun ìrúsẹ́ òní ẹran yíò ẹnu tó sì rí ìparí ẹ̀rọ ẹmọ́ ìjẹ̀ǹkan látàwọ̀ ẹ̀yẹ sì ẹ̀jẹ̀. ẹ bá jẹ́ kára wọn bá dá sí. àbá ọ̀pẹ̀lẹ́ àmì ẹ̀ dákun ẹ má pọ̀rọ̀ mi lérọ́ kí kúmọ̀ ìrí àmàrà rí tẹ́lẹ̀ ẹ dákun tí èkó sùn méjì sísè ẹ má fojú bá láàárẹ̀ o ẹ̀ tó sì bá sọ̀rọ̀ yìí ń fama níwájú pharmacistọ̀ tí ó rógùn fọmọ rẹ̀ tí mẹ́ hospital tẹ́lẹ̀ àgbé àbúṣẹ́ ti pẹ́ báyìí lọ́sọ́lẹ̀ yóò bú ojú ẹ̀ṣẹ̀ ẹgbẹ̀ mama náà ṣe àjọlọ kí aláàrẹ aláàrẹ tó lè mẹ́dẹ̀dẹ̀ ìṣẹ́ sí àjọlọ kí aláàrẹ̀ in tí ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ sọ wípé téèyàn bèèrè lọ rèé ṣe gẹ́bùsọ́ àwọn sọ́nà mọ́tò tìrìmìdì láàárọ̀ 70,000 mẹ́lẹ̀ká ní ọmọ tọrọ àforíjì fún tọ́n tílẹ̀ jọ ní èṣù ẹwọ ẹwọ ẹwọ bí wọ́n ṣe pàwọ́lápàáyé lọ́nà àpẹtẹ́ ń bì lódìdí ìmáàmù fọ̀dún méje ni wọ́n mọ́sálásí máa

mọ́mù kí aláàdé ó ní sàárà lọ yà sáwọn ó ní sí ẹ̀sìn àwọn kí ní sẹ́sẹ̀ ó sì bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ní o àṣùbálọ̀ ọ̀kọ́ mú tí ànábì sàrásàrà ní ẹgbẹ́ kí ìṣá ìníjàmá tọ́bẹ̀ sòǹjọ́ náà wọ́n kọ pé ìlàjì òru yẹn ọlọ́run ọba lè ṣe tàájúdù tọ́bà tó èyí tó tún wáyé kí àṣùbá ìjẹmà wọ́n ní gbogbo òru ẹ má kẹ̀ fún lódìdí pé èèyàn eh, náà fílàmù jùmọ́ ni yàtọ̀ sí tánàbí tó sọ pé gbogbo fẹ́ ń bá lídìí àwọn èèyàn kírun tó sì ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba nígbà ọba gbalada àti ẹ̀tẹ̀ gbogbo yí ohun kàtó kírun lẹ́yìn rẹ̀ ní òní ládá lókè ẹnì kọ̀ọ̀kan déédéé ìrún wọn yóò tún nílọ. jama samri tí wọn bá ní sàárà àyàsíyàn ní tí wọn sọ ni pé wọn sílẹ̀kùn náà fún yàn tó bá wù kókó bẹ̀ tó bá wù kọ́mọ́kó bẹ̀ ṣe járíbà kọ́kọ́ kíá الوجه الثاني من هذه الأوجه الثلاثة أوني موالاة الكفار لمصلحة دنيوية وطمع في نيل درجة من الدنيا وما حكم هذا وهذا فسوق في دين الله ولا يكفر صاحبه لكن ولا الحذر kéèyàn máa bá kẹ̀kẹ̀rí ṣe ó sì ń bẹ lẹ́mìí èèyàn wípé ìsìláàmù ni wọ́n máa borí nǹkónú ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n hàn mẹ́yìn òkú bẹ́ẹ̀ ṣe ní ìsìn olúwarì ò lè dépò kòkó mẹ́sìn ọlọ́run wọ́kàn lọ́pẹ́ ní ọ́fíìsì kàkà ọ̀dá pé university wa ìfíìsì ní pé àwọn ọmọ kìrìsìtẹ́nì tí wọ́n bẹ́nu ọgbà yìí wọ́n ń pọ̀ sí wọ́n dẹ̀ ń mú ṣẹ́kí wá wá wípé chọ́ọ̀chì ọ̀pápọ̀ mọ́ra wọn àwa fẹ́ kọ́ fellowship center tó wípé gbogbo anásírù christianity o ní ó lè máa wábẹ̀ papọ̀ nkankan tí àkọ́kọ́ dìde wọ́n ní tàbí wọ́n ní à dr alásìdànù àwọn ẹ̀kọ́ dìde wọ́n ní àwọn fún skul ní five hundred million wọ́n sì wọ́ mọ́sálásí padà jímọ̀ tó tẹ̀lé òjò gbé mọ́sálásí lọ wọ́n dẹ̀ fún mọ́sìkì ní five hundred naira ilé fún mọ́sìkì wọ́n dẹ̀ sí àbí wọ́n dẹ̀ sí mualat kíyàn ọmọ bá kẹfìrí ṣe nípasẹ̀ pé bí mo fẹ́ fi ní ayé kí n rí christian tó gbá kò tí governorship ó sì rà pàdàgà ìṣẹ́sẹ̀ ìsìnbó ni ṣẹ̀gbọ́n àtúrúgbà iná ti pọ̀ àwọn ọkọ̀ ilé à èmìlèmìlè síṣẹ́ fún ìlara wọn ò ní gbọ́ bọ̀ tí ó máa rí bí ara wọn kọ́ sásùn sọ́sà ìṣẹ́lẹ̀ kó síwádà ìbọ̀ eh, tí irú àwọn èèyàn yíyẹn tẹ́lẹ̀ bá ń fún ní 1000 kọ́ because fẹ́lẹ̀ gbọ́n sọ pé wọn láìkì ayé ní à jẹ́sì rẹ̀ sí nǹkan tí kó bá wọn wọn láìkì ayé gan ayé gan ti wọ́n ayé gan ti jẹ́ daha korkarım. lọ́dọ̀ ẹ̀rẹ́ gá pákẹ́ ọ̀rẹ́ tàùsàn ẹ̀kọ́ kan wọn ni ah ó ti pọ̀jú afá afọ́pọ̀ ilé ó ti pọ̀jú ọ̀rẹ́ tàùsàn bó sá pàkẹ́ 50,000 ẹ̀kọ́ kan alùpùpù lọ síṣẹ́ lókó wọn wọ́n wá sanwó èèyàn 1 million kọ́ báwọn ìwà ń bọ́ mọ́sálásí káàkì yóò án fún ọmọ mẹ́m 5,000 wípé ìkéde pàtàkì kan wà ní ìmọ́mù ní ah láti ọ̀rọ̀ ọmọ ìyá àwọn ìdáyẹ̀ lẹ́ fún wa mọ̀ fápítà sàlẹ̀ alùwàlá àwọn mọ́sáṣí eléyìí mọ́sáṣí gbogbo ah kò sí fún ìjọ kan o àbí ẹ̀yìn jẹ́mọ́ bóòlá ṣe é ṣe mọ́sáṣí eléyìí sáà fúnlẹ̀ mẹ́rin kankan pẹ̀lú five thousand tí èèyàn fifty sí mẹ́mọ́sálásí fifty two thousand náà fifty nǹkan five thousand náà tó fún mọ́mù náà o lọ́wọ́ bọ́ta ó ní sáàríkùn ẹ̀yọ́ ọmọ ìyànú ẹ̀sìn sọ pé ta bá wà àwùjọ lónìí àwọn àgbà ní ẹni tó wáyé pé kíkí rẹ̀ kọ bá lè yíó ni àìkí rẹ̀ ìlọ̀rọ̀ ọmọ mùsùlùmí wa tájọ́ ń pàdé mẹ́sálásí lọ́dà lẹ́nu kí ọ̀rọ̀ òṣèlú ta láǹṣe ẹja wá pè lọ́mọ ìyàtà jọ ń kínú fọ́lọ́nfà nẹ́bí tó ṣe bí ọdún mẹ́jọ náà tó ń rẹ́ odò ọ̀pù náà kú olù pé bá ṣe wí náà kú asásun ànábì náà ó bá kan kìrìsìtẹ́nì ṣe ọlọ́kàn kẹni bá a bá tiẹ̀ tiẹ̀ wà á gbákùrú mọ́ kìrìsìtẹ́nì bóò ni ó ṣe di ìsìlámù bóò ni ó ṣe di ìsìlámù ìbò ètí pọ̀ yìí a ti fẹ̀sì ṣe a ti jẹ̀bi ẹjẹ́ á lo ìjọ́mọ́nìyàn lọ́tẹ́ yìí mẹ́ta náà la fi ìsayé òfin àṣà ìjọmọ́nìyàn ẹjẹ́ àmújọmọ́nìyàn ah sẹ́nẹ́tọ̀ Ṣẹ́gun ọkùnrin nìyẹn ọkùnrin nínú òjò ọkùnrin nínú ẹ̀rùn tí mọ̀ ń bá ń sọ̀rọ̀ wọ́yìí lábà wọn ó tún kọmọ́sá sí márùn-ún bẹ́ sílẹ̀ yìí ọjọ́ta islamu scholarship ẹ̀ tó gbídà ìlọ́dún yìí nínú ọmọ 50 tó fún scholarship 48 bẹ́ ọjọ́ wọn mùsùlùmí ọmọ kìrìsìtẹ́nì méjì péré ṣé léyìí láwọn àsọpọ́gbẹ́ sí rù àwọn eléyìí ìjọmọnìyàn ìníyàn mọ̀ tí n bá sì kàlẹ́ ní èjì tó ti lọ ìlú èbò nípasẹ̀ rẹ̀ nínú ọdún ìtẹ́jẹ́ mùsùlùmí 100 nìyẹn kírísítẹ́nì kan ó ń gán sí ni wọ́n ní bá ní òtún lọ́mọ gan lẹ́nìkan bá ní à sí ẹ̀rí ń tẹ́ǹsọ ẹbẹ̀rù ọlọ́run ẹni tẹ́ǹ wí sí ẹ̀mà pò ń lọ́sẹ̀ ìjọ ní wípé ẹ bá ti sọ̀rọ̀ jáàbù kí wọ́n máa kún ẹsẹ́ wọn sí ẹ̀mà ìjọba dìde ní imam ṣé mo tún lè sọ̀rọ̀ imam rẹ̀ tún bá rí o 5000 ṣé tọ́lọ́pẹ́ táàmù rẹ̀ fún mi lẹ́ẹ̀kan ṣé wọ́n á ah, imam rẹ̀ á ah! sẹ́ẹ̀rí ẹmẹ́jẹ̀ ká jẹ́ enemy of progress yìí enemy of kí ni mo sọ ẹ jọ gbogbo náà la kàwé enemy of what progress sẹ́ẹ̀rí ọ̀tá àfáàní sọ yìí ọ̀rọ̀ tó lè dáwàlá ìgírí lẹ́ni o ọ̀dà mo wá lè rìkọ́ọ̀dù ọ̀rọ̀ ẹnu wọn gẹ́gẹ́ tí wọ́n fi sáyìn ìjábù táìmù yẹn tí wọ́n bá ṣe tí wọ́n ṣe yẹn tí wọ́n bá ṣe tí wọ́n ṣe yẹn ọ̀rọ̀ sì ti máa gbiná àwọn lẹ́rìí ẹ̀ lọ ṣe ní tí ń pè lóṣèlú kò sí tẹ́ ń wọ́n ta yẹn inú lóṣèlú wà ha ṣé ẹ̀gbọ́n tí wọ́n bá wá kọ wọlé ńjọ́ sí ni tí wọ́n kọ wọlé ilé ìgbìmọ̀ asòfin ó ń pè dẹ́mọ̀ mọ́ wà ó lójú mi sóòrí inú mi dẹ́mọ̀ mọ́ wà ìyẹn náà pè lóṣèlú gbogbo àwọn nǹkan yẹn kò lè yẹ́yìn gbogbo àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbò ẹniyàn wà di gómìnà o ní ní stéètì ti tèmi o gbogbo tí bá ti ń pè ilé ìjọsìn kí wọ́n yọ spíkà iná spíkà nìkan ní kí kí wọ́n sẹ́kù òun iná ló fi ìdí sísanwó àwọn òṣìṣẹ́ bó ṣe di pé léyà ń bọ̀ ó ní kó dilé owó yẹn tó bá dé ẹ̀yìn ọ̀sẹ̀ méjì lẹ́yìn léyà kí wọ́n san ẹ̀yìn ọ̀fíìsì owó ńlẹ̀ ṣe rí ará nílùú gan o ààrẹ nìkan lọ Jerusalem ọ̀rẹ́ nìkan lọ Mọ́kà kó sínú ìjọba mi ẹni wa náà lò ní kọlọ bá mùsùlùmí sọ̀rọ̀ wọ́n ti bá ó sì kò kiri yó wọ́n gbówó lẹ̀ fún yóò ẹni wọ́n ṣe gbọ́ àwọn aṣẹ́ lábẹ́nú fún ẹni nítorí maslahara rẹ̀ nítorí ayé tí ń wá àbí kéèyàn máa bọ́gà rẹ̀ mọ̀ nǹkan pírójẹ́tì lọ ní ọ̀dẹ̀ fẹ́ tí sì ti máa rú ibi tó belong sí tó bá ní Sulaiman nira so àjọ àlọ́ chọ́ọ̀chì ní Sunday tó ń bọ̀ ní o yẹ́sà kò sí wà lásàkó sójà eh, sójà parí kí project yẹn àṣà wọ́n kọ́ ọ̀tọ̀ ọ̀tí páàsì ó ti sáré jídélé ọ̀gá ní pé ẹ eh, yámi sí bú ẹ eh, nọ́nọ́nọ́ ìkejì ẹta ọbẹ̀ tuntun yẹn ni kó bù fún Sulaiman ẹ ọbẹ̀ tẹ́lẹ́dẹ̀ yẹn kọ́ ọ̀pẹ́ ọmọ ìṣẹ̀tọ́ ní ọgọ́ ọmọ ìjẹgbọ́nà rí pé ah, ah! Eh, mo kórìíra mọ̀tọ́rù ni mọ̀tọ́rù náà ní tọ́rọ̀ bọ́rọ̀ bá gẹ̀ẹ́ ọlọ́ta lè gbóyẹ̀ ìjẹlẹ́dẹ̀ gan bí ará bá níyàn project náà ni kìí ṣe mi náà lọ fàbá iná á ah, dúró sùlẹ̀mọ́ ó ti jẹ́tẹ́lẹ̀ ni àdọ́ à ọ̀gá tí yẹn bá sọ pé ó ní fi ọ̀gẹ́ tó gàbá fẹ́ lọ́mọ bá fẹ́ kẹ́ kọ̀pẹ́ nìkan wọlé nípa so náà wọ́n ọmọ yìí kẹ́ bísí ni ẹ̀wọ̀n ni mò ń sọ pé a bísí London táìmù tí mo fi lọ ṣe sabatika mi lórí ọ̀rọ̀ kó tó gbé mọ padà di ẹ̀mẹ́rítọ́ lélẹ́yìn ògbé pátá nìkan wá pé báwo ló ṣe rí sí pé wó dáadáa mú pé kọyìn sáàfà jẹ́ kórí ẹ Yeah. <laughs> bátálíọ̀nù lẹ́yìn ní bọ́lá sáríkà bóyá ẹ jẹ́ kí n pè é sèyí kó tẹ́kì mi àtàfà lọ́wọ́ kan náà ọwá ń ní ní ní ṣe house bill ẹ̀sìn bó ṣe sáà lórí ìdúró ní ẹ máa ń gbà ìlà ní ẹ ń pè rún kìí sì dímọ̀ pé kò lè dìde tó bá rọ́n bẹ̀ ni prof fi ń ka pépà sọwọ́ sọ kí ni máa ń sàn mọ́ france náà where are they going you see ó sì fi kò sì gbọ́dọ̀ dìde níbi tó wà náà tàbí kéèyàn ọ̀fẹ́ ọ̀kan nú àwọn ìyàwó àtẹ̀bílígù ní ládùúgbò wa ẹnìkan wá gbajúgbajà ládùúgbò wa kìrìsìtẹ́nì ìyá rẹ̀ bá kú àfáàbá ní ẹ̀ẹ́ntàrùn ní pé lápapọ̀ ìmìkan wá èyí ìyìn pàṣẹmọ̀kan wá bí àbá ní o pé kí wọ́n mama wọn ah, lẹ́nìkan bá ní àmúrẹ̀ ìṣẹ́mọ̀rún lọ́gbẹ̀gbẹ̀ ronúgbò subhanallah ah, subhanallah agbọ́dọ̀ ní ìkram sí bá dàdúgbò wa ni omi àdúgbò ọ̀dọ̀wẹ̀ bára bí i ṣe náà ni ẹ tó dẹ̀ fi wẹni ayé já omi àdúgbò ọ̀gbọ̀dọ̀ tọ́ ọwárú mú wa látìrí tó lè sọ yẹn ní mọ̀náfíkì ọ̀pọ̀lọpọ̀ ń wùtá àfúrá o kí wọ́n máa kíwọ́ mùsùlùmí láàrọ̀ mọ́ndé pé ẹkú sí ní àná lọ́jọ́ tó lọ ń pè ní jọ àkọ́kọ́ yomul ahad ṣe ẹ̀kọ́ tó àgbàlagbà wí ni nínú ìrìnàmà wọ́n ní man rọ́kọ̀sọ̀ yomul jumaa yabki yomul ahad ẹ ń bá fijọ́ jímọ̀ sunkún ẹ sọ pé yóò fi sẹ́yìn ẹ bá fijọ́ jímọ̀ tẹ rẹ́rìn yóò fi sẹ́yìn tẹ sunkún ẹ̀dì àbí tó bá fi jímọ̀ jò yóò fi tẹ sunkún yomul ahad ọjọ́ àkọ́kọ́ nú ọ̀sẹ̀ wọ́n wá ń kí ọ láàárọ̀ monday ẹkú sinmi àná èmi ń tèmi tèmi máa fẹ́ kírísítẹ́nì àbí tí mo ní gbẹ́gẹ́ ṣe mùsùlùmí èmi ní mọ́ kọ́kọ́ máa ń kí láàrọ̀ mẹ́ndé ẹkú sí àná o yàkà ti wúgbó mi tí a fẹ́ ẹsẹ̀ tó kódé ní ànàbò ṣùgbọ́n mọ́ bí ẹsẹ̀ dáadáa ó pẹ̀lẹ́ àwọn fúnlẹ̀kà mọ́ wọ́n ń ṣe é fún ọ̀rọ̀ tí mi náà fẹ́ sọ fún ìkè jùdẹ́rin lọ ìyá ọpa báìbù mẹ́gbẹ̀ báyìí wàláhì atóbi méjì àwọ̀wájú tọ̀dọ̀ wa ìsìn kọjá lọ ó ní ah ẹkù dúó assalamu alaikum wàláhì ọ sálámà débi pé wàláhì mùsùlùmí ò lè sálámà pọ̀ fáyìn tó bá ètè ló sì lò èmi náà ya mo ní wa alaikumus salam torí pé ọ̀rọ̀ méjì ní bẹ̀rẹ̀ lórí mẹ́sàlá yìí ala kulli hal torí àmú ẹlẹ́ẹ̀kẹ́ sáwọ́ lẹ́rì lórí ìtaṣọ yìí ẹmọ tó ń ṣe yìí tó ń ti bí tí ìṣẹ̀ ìṣẹ̀ burú tó ọ́fẹ́sẹ̀ lè bèbè náà ní kòkó nù ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n ó ti di nǹkan mí mẹ̀rú ọlọ́run lè foríjì ó sì lè fìyà jẹ tọ́ba ní nǹkan kan ṣùgbọ́n sẹ́ẹ̀ rí ọ̀bàjẹ́ iṣẹ́ tó ti ṣe síwájú ọ̀bàjẹ́ kí lè rí wa ẹjẹ́ lọ sínú kíṣọ̀ hátìbù ibn àbí balta'a radiyallahu ta'ala àrùdọ́ halifu Quraysh hátìbù ibn àbí balta'a lára àwọn tílẹ̀ fún ma ní maka pẹ̀lú ànábì tí ọjọ́ wà Mádínà náà ó ṣe sà ogun bá dìrìdé ó náà lọ rè kí ànábì lẹ́yìn kò sì sá ní bá dìrì ọ̀hún ńgbọ̀ wa bá ọ̀rọ̀ fátìmọ́ kàbẹ́ ẹsẹ̀lẹ̀ àníbì wá kó gbà wọn jama ìjọ mẹ́dínà ọ̀rọ̀ tá fẹ́sẹ̀ ọ̀rọ̀ lúta o mọ̀ fẹ́ ṣe é mọ̀ pé ẹbí mi náà ni á mọ̀ fẹ́ jálù wọn lójijì tó fi jẹ́ wípé wọ́n wà mú tọ́rù ìlà sílò hátìmù bá bọ́ sí ilé ìtì ní bá ń kọ lẹ́tà eléyìí ni lẹ́tà látọ̀dọ̀ hátìmù àbí balta'a sí àwọn kùrẹ́ṣì mo fi ń sọ bẹ̀ pé wọ́n wà pẹ̀lú yín ni ó wà pẹ̀lú yín ara kún wà pẹ̀lú yín ni wípé asemiti kọ́ báyìí ní Mẹ́dínà a sì fẹ́ wá já wá báyìí jọ báyìí báyìí báyìí kẹ́ ẹ ti gbọ́ọ̀lẹ̀ kẹ́ múra lẹ́ o ọba anábì ìjọ tó ṣe mítì ìyẹn tán ha ah, sí ẹrí téèyàn bá ló ń dúró tọ lọ́hùn kọ́mọ fọlọ́ lẹ́gbà kọ̀ọ̀kan o anábì wa tẹwọ́ sọ́nà pé Allahumma àmín anuhum akbarona ọlọ́wọ́n báwo a ti sọ báyìí láàrin èmi àtàn máa yá bẹ́ẹ̀ mímí ṣe rí náà mo ṣe sọ fún wa mo sì gbàgbé yẹn ti gbọ́ yé bá náà ṣùgbọ́n wọn mo tún wá ń sọ fún wípé tíjọ́ yẹ ètò mọ́jì wọn mọ́. Allah jama'a oore tẹ́yìn bá fẹ́ ṣe ẹ má pẹ́ẹ̀mì méjì lórí ẹ ẹ má bóore jẹ́mẹ́ntẹ́ fẹ́ ṣe lọ bọ́ bá fẹ́ yẹn lọ lówó tó fẹ́ yá nítorí ọlọ́run tó sì mọ̀ pé mùsùlùmí tó lè sáfọ́ padà nínú tí ọ fẹ́ yá tẹ́lẹ̀ yá má pẹ́ẹ̀mì méjì pé ẹgbọ́n yọ kọ́mọ́ àfààní hmm, wọn ìyàwó náà ṣùgbọ́n tí mo gbọ́n pa wọn ṣe díẹ̀ o ah, kò tó tẹ́rọ ìgbẹ́gẹ́ ẹjọ́ bọ́mbọ́ wọ́fẹ́ ẹjẹ́ lọ́dọ̀ tó bá àfààní àjọ́dá ah, ah, nǹkan pọ̀ rí o ṣùgbọ́n mi ń tèmi ń tèmi fi sáyé tèmi pé owó tí ìbàlẹ̀ ìbò wọ́n yàn ebi ìyá yẹn ewé lewó ọwọ́ sọ́rọ̀ àfà ayé sí àfà ayé sí ẹ̀sìn sà ayé lè ayé ti gbẹ̀kan ṣùgbọ́n ewélẹ̀kún náà sáàkúnláfẹ́ rẹ̀ sà ewélẹ̀kún náà 100,000 ní sà ìgbòrò lẹ́sàn náà títí oṣù kan sísìn sísan rẹ̀ náà gbogbo nǹkan kí ẹ̀sà fi sí wàhálà ti lè sí ẹ̀gbọ́n tó lọ ana ìgbà tó ní abúlé ibi ó ti kó mọ̀rọ̀ mọ́ ń bẹ́ mi tẹ́rù mi bá rò síbi ní ìfibà lò yóò sì fowó ni o ó ti sílẹ̀kùn fìtínà lé tí kò fẹ́ ṣe kẹtùrọ lọ́nà ṣe má pẹ́ mi méjì kátìbù ọwọ́ afọ obìnrin kan ó fún ní lẹ́tà lóbìnrin bá mú lẹ́tà òun lọ ojú ẹsẹ̀ tóbìnrin dé rọ́ọ̀dù họ́ọ̀họ́ọ̀ iná lọ́n sọ fún ànábì sàrásàrà wípé nǹkan báyìí tọ́ ọ̀tọ̀rọ̀dọ̀ mi èmi ti sáyìn rẹ o wà láìwọ̀ òní máa ń pọ̀ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n ẹnìkan ti tú àṣírí mu ṣùgbọ́n tó fún ní lẹ́tà yìí kò tí ì ju ọ̀gangan ibi tá à ń ali ibn abi tọ́lẹ̀ azuwe bin awam alibikadari bin aswad ó yẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ máa lọ sí lọ́tò kọ́ọ̀kọ́ ẹ bọ̀ obìnrin kan bẹ̀ ìsìn ní ẹ bá dé bọ́sí kí ló lẹ́lẹ́ sí ìṣẹ́ ṣe kí ló lẹ́lẹ́ tí a lẹ́bí kiri ní àlẹ́ọ̀kí tàránṣẹ́ tààláàrán mi ṣe irúṣẹ́ òní ẹran mi ẹgbẹ́dẹ̀mí láàmú o èmi ọ̀lọ́kẹ́ o lẹ́bọ̀ látàwọ̀ rẹ̀ bọ́dẹ̀ látàwọ̀ ní bẹ̀rẹ̀ mi ẹwọ́ tó ara mi gbàrẹsẹ̀ bẹ́lẹ́ta ó tún gbàrà kò sí lẹ́tà Allah ní bá mú ojú ara wọn alì ní dúró náà ṣe ìwọláwà àgbàgbọ̀ àápàlù sí ìparọ́ nùjẹ̀rì nínú kí mínú fìyà mọ́sálà yà ìsọ́dọ̀ ni a sì padà sọ tó bá fi lẹ́ta ńlẹ̀ àjọ o sí ń lè jóbi òun ní Islam bí ṣe ń gbẹ̀nu ọ́sà fàlẹ́tà yọ láti bí irun kí ni irun tí a máa dìhun lọ́wọ́ látàrí òkú ọba fún wọn ní lẹ́tà bẹ́ẹ̀ kẹ́lẹ́ báyìí hẹ́ wọ́n lè rápọ́ mú odi Medina wọ́n mọ̀ ní wọ́n mọ̀ kẹ́lẹ́dà báyìí àdúgbà ní wọ́n lọ pé hátìbù wà nígbà bí balita nígbàtí hátìbù dé ẹwú alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ jáde lẹ́nu ó ní ya Rasulullah la ta'jal alayya anábì gbọ́tẹnu mi náà kó tó dájọ́ gbogbo olùpátá tí wọ́n bá pẹ̀ nìkan ní suspect tẹ́ẹ̀wà jí ó wí tẹnu rẹ̀ tẹ́ ẹ fi dájọ́ lé ìlú yẹn máa gbóná. kí ni yín ipò wo lẹ́ni agbára wo lẹ́ni tí Allah subhanahu wa ta'ala fi ń sọ fésù wípé a ní o foríbalẹ̀ fún Ádámà olóò foríbalẹ̀ ojú ẹsẹ̀ sọ́lọ ń yọ pankẹ́rẹ́tì ọlọ́ni dúóná sọ́ọ̀lẹ́rì kí ló dé sọ́tẹ́nu ẹ̀ná kí ló rò tó lè pé kúdánù só orí sọ sí àti rẹ̀ ń tọ́ dọ̀bẹ̀lẹ̀ yàwó ẹ̀lú rírí láìbẹ̀rẹ̀ kẹ́kẹ́ àṣẹ̀wáṣẹ̀ ìbọn ọmọ náà ni a tún lọ dáyọ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí wọ́n yẹ́ nípa bùrùsí mẹ́sàn tó fẹ́ parí kí ló fẹ́ pa mí pọ́pọ̀ sọ́ọ̀pọ̀ náà bá wí wọ́n ní àjẹ̀tọ́ pọkọ rẹ̀ jẹ yóò dà ní kànsán sími ní àgbè àjẹsẹ́ sọ́pọ̀pọ̀ jẹ olóòlù kí ni o yóò dà sún ní ṣe rárá máa ń bá dàlẹ̀ mọ́kànlá mọ́sítẹ̀gbẹ̀rẹ̀ bí i ọdún mìíràn rọ̀ mọ́ káfẹ́ parí mọ́sálà yìí ayatullah عالما رباني رحمه الله رحمة واسعة وأسكنه الرحمن آل الجنان الفردوس مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا نعم ọ̀rọ̀ bàbá bá ní sí ń gáyé parí yàn kásí jọ́mẹ́ ma bá ní wago a lò ká parí ní 7:30 20 minutes gẹ́gẹ́ inshallah la ilaha illallah eh, eh, eh, Baba Albani jáde ń jọkan rahimahullah rahmatan wasi'a wọ́n wá ń lọ mo ti sàdéhùn wípé a mùkíní yẹn wá a play rẹ̀ báyìí a fi ibi mike tí ó gbọ́ ohun bàbá gan ni kìí ṣe pé bóyá ẹnìkan ń sọ̀tàn o obìnrin yẹn wá ń kọlù wípé Sheikh Albani barakallahu fikum sheikh wa barakallahu fi juhudikum ana ra'aytu fil manam ru'ya 'azima olóhùn rí oní òlálà aláwòlò aláwọmọbìnrin ó ní ra'aytu fil manam Rasulullahi sallallahu alaihi wasallam olóhùn rí ànábì sọ́rọ̀ lójú rẹ̀ wípé kọ̀pẹ́ rẹ̀ babalibani wa kọjá olóhùn wa ń bèèrè kẹ̀kẹ́ lọ́wọ́ ànábì pé àmúṣà sálám bó lọ̀rọ̀ ẹ̀sìn báyìí bí òṣò ní dàrú ó náà bí wá ní wú ọkùnrin tí ń lọ dáadáa ní tó bá sọ ń pa mi kò sí rọ́ńbẹ́ dáadáa ní máa sọ òkútọ́ ní máa sọ wàláì baba Albani kan fèrè ẹkún ni wọ́n ń sun ẹkún yẹn bí ẹni tó jẹ́ pé mi rí ọ̀bọ̀ lójú ẹsẹ̀ fún ìbẹ̀rù ọlọ́run àti ọ̀wárìrì tó mú wọn lójú ẹsẹ̀ tẹ́mu wọn ò lè wọn ò lè sọ kẹ́límàmà ẹkún gidi ni o tẹ́mi tọ́pọ̀lọpọ̀ wọ èyí tí nkankan tí ò sí ń pirawa ó di méjì bàbá Uthaymin rahimahullah rahmatan wasi'a ọmọ àfáà ni wọ́n tọ́yì láti lè àfáà wọn Sheikh Abdurrahman as-Sa'di as sadi nígbàtí a kú bàbá ní a mọ́ pé kí wọ́n wá máa rólé fún àfá wọn gbogbo dárúsútàfà máa ṣe nkẹ́kọ̀ọ́ gbà sásùn ṣùgbọ́n níbo làwọn gbé mamlaka ká sọ wípé bí nàìjíríà ìṣe wáyé àbújá ní kápítà wa kí bàbá búnú kí bàbá Uthaymin kí wọ́n wá máa gbé ká sọ wípé ìbàdàn rèé ìbàdàn rèé iṣẹ́ kí àbọ̀ wa máa gbọ́ mi sàgbébàdàn náà kìí ti pé yàtún gbé bẹ́ẹ̀ ni kọ sí ìmùlòkó gbọ̀dọ̀ wọn nú wọ́n wá ń gbé ùnẹ́ìzà a ní ùnẹ́ìzà a ní bùrọ̀ìdà ìsàbílẹ̀ ashuk wọ́n gbé bùrọ̀ìdà náà bàbá tó ń ti bẹ́ẹ̀ náà gbogbo nǹkan pátá ó ní ìjọba fi ń fáwọn láti fi fún wọn ní ipò ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn bàbá eléyìí badawiyun ẹni tí ó rí àdọ́rọ̀ sí nǹkankan kọ̀ wá sẹ́ni tí ó délé bàbá baytun mutawadi ilé baba ilé tẹ́yàn àà bí bàbá yìí ṣe wá kàǹkà tó yìí tàbí mọ́kẹ́ sí tó iléeṣẹ́ bá gbénu tó ń ti bẹ́ẹ̀ náà bàbá ìwá ní sákàǹtì wọ́n kọ́ wọ́n kọ́ kí là ń pè fún àmọ́ kéwulé wọ́n wá jẹ́ five thousand wọ́n wá ń jẹun àárọ̀ lọ́fẹ̀ẹ́ oúnjẹ ọ̀sán lọ́fẹ̀ẹ́ oúnjẹ alẹ́ lọ́fẹ̀ẹ́ kò sówó oṣù mbẹ́ wọ́n wá ń kí lọ́dọ̀ bàbá ní. ń ti yẹn tí ibi tọ́jẹ́ wípé káfẹ́nu bàtàrà wa jẹ́ àwàlání wọ́n tún wá lọ́rọ̀ kan tí wọ́n máa gbé kí ó rẹ̀ sùdánù bú ẹ̀rọ àlá ẹ sọ náà pé ibú ò ní olùdókòtò náà pé ikú bá ya ikú òní náà ló tẹ̀ wọ́n ẹ̀mí ẹ̀mí mọ́síra wọn wáàbí àwọn àfọ́ ọmọ ṣe mọ̀hádọ́rọ̀ bá ṣe ṣe mọ̀hádọ́rọ̀ yìí jọmọ́ kákàn imagine wípé usasu jókòó lẹ́gbẹ̀ẹ́ mi pa tẹ̀bá fẹ́ náà ẹ̀rí sọ́sọ́ bọ̀rọ̀sáàkì tẹ̀bá rí sọ́sọ́ bọ̀rọ̀sáàkì ti gẹ́ẹ̀tì wọn ẹ̀rú aláyé gẹ́ẹ̀tì wọn ṣé àbùmọ́ ni wọn lápẹẹrẹ ni o wọ́n sáré pé àwọn tí a ń kọ́dínéètì tẹ̀fsírì bàbá ọmọ bá tẹ̀fsírì bọ̀ látòní wọ́n parí tẹ̀fsírì tán wọ́n yẹ fóònù wò báyìí wọ́n lè rí aláti tó tó twenty this from alhaji tanko Elelubo, five million naira ẹ̀dá pẹ̀ sábà ná fún àwọn tulabul ilmi àṣẹrí wọ́n tún lè rí aláti mi ilé káwọn máa tẹ́ mẹ́rù wákùn wọ́n sábà máa fi jẹun tírélà ráìsì méjì nìrí kó wá gbá lọ́la kó wà sásùn ìgbà àwò ibi tí ó ń kálukú wọn ná ìntẹ́sà sí kí ni o tó sì fún wọn ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ ń lu ìtí èsè báwọn wọn wá náà fésù wọn náà fúta ní o ọlọ́run sọ àmẹ́ o wọ́n náà fúta ní o wọ́n náà fúta ìtọ́nù kódà yìí ń bẹnu adúsùnà tó wò pé tó ń bá fàáfà lòwó sí èèyàn ọ̀bà ní àwọn jẹba ẹ̀ẹ́n ó kẹ́ dìfẹ́lọ́pù ẹ̀rẹ́ bàṣẹ ń sẹ́jẹ́ owó náà mọ́jẹ́ sẹ́jẹ́ náà bàjẹ́ owó àwọn arú huzabalat ìdọ̀tí nínú òròrí báyìí ọ̀rọ̀ ń bọ̀ bí àwọn èèyàn tó bá yá báwọn bàbá ìṣeríre ó lẹ́nì kankan taimá ọ ìtumọ̀ ntọ́lọ̀ wọn bá o si ó sì ń pè ń wọn pede buhari wọ́n ya Rasulullah la ta'jal alayhi annabi ẹjẹ́ má hamalakala hada kí ló gbé ọ̀sẹ̀ tó ṣe a ṣe mítìn mẹ́dínà bí kọ́rọ̀ má lùbọ́ọ̀dẹ́ kúrò níbi ẹ̀sìn jẹ́jẹ́ ó ní gbogbo ọ̀sà àbẹ́ta àjọ wá láti Maka sí kùrẹ́ṣì lọ́pọ̀ jù nú gbogbo wọn wọ́n láwọn ẹbí wọn lọ́hùn ṣùgbọ́n mi ẹrú ìdílé ibìkan mọ́jẹ́ kó tó di wípé ọlọ́mbọ́kún ẹrú kò lọ́rùn mi àlífù wọn mọ́jẹ́ mọ́ wá gbé mẹ́kà ní ìlara ní kankan kó tó gbọ́mọ̀ ń bá wọn ṣe mo kàn ronú nínú ẹ̀mí mi pé tí n bá sì lè dọ́gbọ́n kọ̀ nǹkan kankan tí ò sì ní jẹ́rọ́ tí ó jẹ́ pé mo ra tó àṣírí díẹ̀ nú àṣírí ànábì fún àwọn kìnnìyàn wọ́n sì lè máa rò pé mò ní sympathy fáwọn wọ́n máa bá ń sọ́ dúkìá mi òótọ́ sì ní tọ́sọ̀ ṣùgbọ́n bó ṣe jó òótọ́ ọ̀pá ọmọ làbí ọ̀pá ọmọ la ọ̀pá nàbí làbí ọ̀pá nàbí la mọ́rù ní ànàbí láyé fún ilé jẹ́ ń bẹ lórí dánù ọmọsà ni làkọ̀dì sọ̀dákọ̀kùn hafi wàláì bó ṣe rí ní áfíbù gbìyàn á ojú ànàbí rí o bó ṣe rí gẹ́lẹ́ ni hátìbù sọ̀n ń wà nǹkan tí ó fi dìfẹ́ǹdì ara rẹ̀ ni ó ní àdúsà sàrám wallahi wallahi wà má kàfàrùtù ba'da islam ní ìdíkẹ̀ fèrè lẹ́yìn islam ó ní tú ayá àkọ́kọ́ wípé ẹ ń bá bá wọn ṣe ìsáàbò pẹ̀lú wọn kí nǹkan rá just to kíkan ń yo ìmọ̀kan fẹ́ fi yẹn pákéjì pé kí wọ́n máa wò kó báyà mo nífẹ̀ẹ́ so owó lè máa bá ń sọ dúkìá mi gbogbo ẹbí mi náà kọ́ mo rí kó wá mọ̀dí náà ẹ̀dá ilẹ̀ dá ọ̀ máa jẹ́ sí ìwọ̀ tọ́lọ̀ ń wá sọ́dé mọ̀dí náà kò lè máa sún àti òfin mẹ́ka wàláhì wàláhì tẹ́ ẹ máa fà àti sọ̀rọ̀ àti gbogbo wa náà ni o kò sí ẹnì tó jẹ́ pé tí nǹkan bá pin tán kìí ronú pé solúsàn lè wà nínú ọpọlọ òun kò sínú wa kò sẹ́ntì èsì tí solúsàn yẹn tí ó rò pé lè fẹ́ gún ọlọ́run yáà ṣetán yáà já lójú jẹ inú fi jẹ́ pé ó pé èèyàn kọ́nà wọn sá mànéjì èèyàn kí èèyàn wà lè jẹ náà ju kọ́ mọ̀ pé ṣé amúbíyá yìí jẹ mọ̀ kò ní máa nì ha ìkejì ò pé kò sẹ́kí ni o kò pé kò tó bí alákọ̀ọ́kọ́ mu àwa ń bọ̀ ojú ẹsẹ̀ wọ́n ṣàṣà ní ẹ̀mọ́sọ̀ bá mọ́ o arabisa ribi kini yẹn ṣe lágbára lára umar arabi wa ni ya umar atadiri ya umar la'alla allah tọ́lá ala ali badrin faqala ya ala badrin if'alu ma shi'tum wa qad ghafartu níjọ́ tí ń sọ lókè aríṣù rẹ̀ wípé ha ẹ̀yin tẹ́ bá nàbí lọ bá dìrì bíi 313 tí ò sí mùsùlùmí mi màláyé ń bò mí tí wọ́n tó ti ń dìfẹ́ndì ẹ̀sìn mìíràn ọba ju ń tẹ́ ìsìn lọ lórílẹ̀ ìlọ tí wọ́n bá sì rún ìjọ náà lọ́hùn ìsìláàmù wọmi nìyẹn òṣùpá rẹ̀ wọ́ ọ̀kànnà gbogbo ẹ̀yin tẹ́ ìjàkùn bá dìrì pátá ẹ̀ ń kú òun bẹ́ẹ̀ tẹ́ ń lọ lé yín mo ti forí jìn ifun alùmọ̀ ṣe ìtùn ẹ máa ṣe tó bá wù yín gbónú ẹ máa ṣe tó bá wù yín àpàrà tó nà ṣùgbọ́n lọ́n sọ pé òun ti sọ ọmọ bábìrì tó bá lè jẹ náà nígbà wọ́n bá wá sọ wípé ihun tó lòun túnú àṣírí ni wọ́n fi pè ń kèfèrí kí lọ́ọ́ lọ sọ fọlọ́run rẹ tọ̀sọ̀ntọ̀sọ̀ láti sẹ́mà kọ̀pẹ̀lá yàrá ń sọ kalẹ̀ ẹ wá máa wo èèmọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ihun tí ó kọ̀kọ́ sọ kalẹ̀ nínú àyà ó ní ìfibátu ìsìláàmù hátìbù ọlọ́ni yá ayú ẹ̀lẹ́nà mẹ́nu fanadáwù lọ́wọ́ bísímìlì ìmán ìmánì ló kọ́ tọ́nà kọ́kọ́ fi pé ọlọ́ni mo pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo látàtẹ́kìdò àdúgbì wà àdúgbàkùn àwòlìyá ẹ má mú ọ̀rẹ́ àwọn ọ̀tẹ́ èmi ọlọ́wọ́n ba àtàwọn ọ̀tá yín ẹ má mú ọ lọ́rẹ̀ ayò mọ́ tulquna ilayhim bil mawadda tẹ́ wàá máa lọ fìfẹ́ hàn sí ẹ ń kọ́rọ̀ láti rò pé ẹ lè géèmì kankan nínú sẹ̀mí ayé lọ́rọ̀ àwọn èmi mò ń pè nítorí ń fà nẹ́bì tó jó orí wọ́n láwọn ọ̀fẹ́ àwọn ní ọyọ ànẹ́bì lé àwọn ní ọ̀sẹ̀ iná di ara ara àta ẹmbásí wà dẹ́rú ẹ̀wò nù yí pẹ̀lú mo ṣe ń kìlọ̀ yìí fàkọ̀dì dọ́là sàwà àṣẹ̀bí ó ń tọ̀ ń sọnù pínú ṣùgbọ́n hápíbù yìí èmi ọlọ́run rínú rẹ̀ tóòtọ́ in tó sí ọ̀dá ṣùgbọ́n ti ní àṣẹ pamọ́ síwájú àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala tẹ́mi èsì yí àdéhùn ọlọ́run ò kéyà rẹ̀hùn ó kó gbára bá dìde pọ̀ bẹ́ẹ̀ sì ni ìwà ti bá hákìbù owó yìí ń bẹ nù tọ́lọ̀ ń ti mà ṣáájú kó tó kó ogun wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala a jẹ́ wípé kísmù ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tí máa ń bá kékeré lórí wípé òun fẹ́ fi ní ayé islam bẹ̀rẹ̀ mẹ́rin tó tọ́ ìwà ń pamọ́ ìyálà gbogbo àwọn èèyàn wọn ó pè lójó gbàlìkì àmọ́ wípé a sọ pé èso màlìkì náà o ṣùgbọ́n wà náà ru ẹrù ẹ̀sẹ̀ bọ́ ó fi àjẹ́ àpọ̀láyé tó ń bábọ̀dé ọlọ́run ní ẹ̀ ọ̀pọ̀ sọ wípé ẹ̀nìkan kò ní wọ àlìjẹ́ náà kọ́ wá jẹ́ pé nǹkan kó kù nú ara wọn síra wọn wọ́n nígbà ọ̀yá ló fi gbogbo ẹ̀sán gbèsè tán ló tukùn tí ọ̀sán wọ́n a máa kẹ́sẹ̀ tàwọn yòókù àbá bọ́bọ́ wá ní tọ́nà lè fi forí tètí ìsànú rẹ̀ bí ọba ní yọ wọ̀ nánú ó tó wà lìjẹ̀ náà ṣùgbọ́n yóò gbò mẹ́ ìpínkè lónú ìpín ẹlẹ́ẹ̀kẹta ó ní mú wa láàtúhàn wà múná sọ̀rọ̀túhàn wa muawanatuhum ala khawfin minhum aw li jalbi manfaatin aw li daf'i madarra ẹlẹ́ẹ̀kẹta oníkéèyàn máa bá wọn kèfèrí ṣe nítorí pé ààyè tí ọlọ́run fi wọ́n sí béèyàn bá tẹ̀jẹ́jẹ́ ah, ó súnmọ́ kẹ́sìgbọ́n bọ́mọ́yàn nírú ìran ìyà tí ọmọ ní lẹ́yìn bọ́ bá ní ọ́làgírí jù bó ṣe yẹ lọ tí wọ́n bá fún ọlẹ́pàṣẹ àwọn ọmọ iná wọ́n padà kún ọnú àgò kan yìí ìyàwó náà rìn lẹ́yìn kó wá sásùn lẹ́yìn òun wá pín méjì hìí máa kọjá pé èèyàn fẹ́ fi ti aburú lọ fúnra rẹ̀ tó bá jẹ́ ẹnìkan ní dá nǹkan yẹn ṣe ó nìkan ní nǹkan yẹn dá ṣẹlẹ̀ sí i pẹ̀lú kí sì ni pẹ̀lú kí àdáwà kọ́ wà lẹ́mí èèyàn kí ní jẹ́ àdáwà ọ̀tá àpìlẹ̀ pé èé sọ̀rí ọlọ́run ọgbọ́dọ̀ wà nú èèyàn kọ́ ìtù tuntun mẹ́mẹ́rin lápẹẹrẹ èèyàn ń sin ẹdìẹ. fáàmù ẹni ẹ ti yé lọ rẹ́rẹ́rẹ́ yóò sì tẹ̀yìn ìta bẹ̀rẹ̀ ló ti rówó ra oúnjẹ díẹ̀ fún àmì níbi tí wá ń gbé yìí ó nìkan mùsùlùmí nínú ìlú ọjẹ́ ẹ̀sídá lọ́bá sásà kíyèsí pé ọjọ́ ọ̀lọ́ gbèsè ń gorí gbèsè náà ká sọ pé àà afọ́kọ́lọ́ ní ẹ̀yìn Allahu akbar tẹ́ ẹ̀kọ́ síwájú fáàmù yìí Allahu akbar fáàmù tẹ́ ẹ̀kọ́ yìí ẹjẹ́ ìṣògo olúwa kó sí kí ni o tí ń sì padà káwọn tí ń bí tẹ́ ti ń sọ̀rọ̀ wípé wọn ò gbọdọ̀ rẹ̀yìn lọ́dọ̀ àfa wọn kí lọ́dọ̀ àfa oyin ní kanáà ní sí rí rẹ̀ ní dára rí ọwá lọ rí pa aláàgbárẹ ọkọ̀ ògbónúwa sí ó sì sà ní ọba ń bá rajà padà díẹ̀díẹ̀ nígbà nílùú nkún sí ló fi di wípé mùsùlùmí náà ti yọ 1000 bí kẹfẹ̀rẹ̀ ṣe kí ni o bó ṣe wọ 1000 tọ́mù yà náà sì ń bá ara ọjà yọ parẹ́ padà bí ò ní parẹ́ padà yọ parẹ́ padà náà ló bá tún yí sí ádá kí ni o ó tún wá kọ́ńkéw ṣé ẹ wá rí lọ́wọ́ ìpìlẹ̀ yẹn tí ọ̀bá yí padà ti ń jẹ gbèsè lọ yóò kó bẹ́sìn rẹ̀ gan pápá irú ẹ̀ sì ń ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sí ànàbírì sallallahu alaihi wasallam á sọ bó ṣe ṣẹlẹ̀ sóun náà ṣé ẹ mọ̀ pé gbòó kí ni wọ́n ń pè lówe àwọn àfáà ní nǹkan kan ni tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó so fítírọ̀ ọmọ nàbí adama mọ́ láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kejì tí a gbọ́ta bá wí wọ́n ní bọ́wọ́ ọmọ ọ̀bà tí ìtè ìhúdà ọ̀rọ̀ ń pa àwọ̀ ọ̀dọ́lá ní ìdí ẹ̀dúó náà àìmọ́yẹlé ti dàrú bó ṣe àpótí dáadé ẹ̀ náà ni ń bẹ́ ọmọ kí dáadé rẹ̀ tọ́ títún garú ẹsẹ̀ kò burú ṣẹ̀rífò ní ẹ̀yìn school fees yẹ̀rì ọ̀dọ̀bálẹ̀ ọgbà kí ọmọ lọ dọ̀bálẹ̀ ọgbà dad dad ta lọ́fà táǹkọ́ bẹ̀rẹ̀ rẹ̀ sísà tó gbọ́ ìtì mojú ojú láti skú wà lé bàbá rẹ̀ sọ̀rọ̀ mọ́mọ́ rẹ̀ sọ̀rọ̀ ṣùgbẹ̀rú ń bá wọn mọ́mí rẹ̀ ń tàtẹ́ ta ní ti mọ́ gílẹ̀yìn àsùnbá tí ó ti gbànà tó gbá láti òsìkò rẹ̀ ìyọ́bà díjú ọ̀nà yàrá rẹ̀ bí n bẹnu yàrá wọ́n àmà bí ó sì rí yàrá àmà kọ̀ mà ó nítorí wípé ọmọ ẹ̀gbọ́n mọ́mí àwọn kan gbọ́dọ̀ àwọn tó ìsìbàlágà wọ́n ọmọ ní fi àwọn àwọn dírẹ́fà dádì àwọn wọ́n mọ́ wálé yá àdíjúmọ́ ní olé tí ma ṣe ń jẹta bí ma wá gbé fún ni bí wò gbé fún títí títí tí olótú ìjọ kẹta pẹ́ pé mo ti para sùkú ẹ̀bà mówó sọ́jọ́ra wọn in tó yẹ pé bó ṣe ṣéun kọ́ ọ máa sọ ẹwà tí bẹ́ẹ̀ fún agan ṣètò òfin ẹlẹ̀ ẹ má dàlóhùn gan ní sọ o ti wájú wọn kọ́ rí ọlọ́ta gan láti wájú kí wá lẹ́ẹ̀rí tó bá kí ẹ lẹ́ẹ̀kẹta àníìdìẹ̀rí alọ́sàrán bá ní sọ̀rọ̀ ní sọ́rọ̀tù Ali Imran a'udhu billahi minash shaitani rajim wàlá yẹtẹ́kìdìl káfí láyẹtẹ́kìdìl láyẹtẹ́kìdìl mu'minal káfínà awliya min duni mu'minin ẹ̀yin mu'mini ẹ̀ gbọ́dọ̀ mú kèfèrí láàyò kẹwàá pa mu'mini ọmọ yáyìn tì ومن يفعل ذلك إلا فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاة ṣùgbọ́n bá ṣerú ẹ̀ kọ́gbà pọ̀lọ́hùn ní ìdásóhùn àfẹ́ntọ́ bá jẹ́ pé bí mo ṣe ṣayé fún táìmù yẹn nǹkan kan bẹ tí ń bẹ̀rù lọ́dọ̀ àwọn èèyàn tó sì nọ́mà kò rí bẹ́ẹ̀ fọlọ́n lọ sọ torí pé mo ti ń wò àmì tí ń wò náà pé yín bò ṣe bọ́lọ̀ nǹkan ló máa ń jẹ́yìn ọ̀tá yóò ṣe àṣejì aláàpá òtún mẹ́mẹ́ o kɔrɔ ma ni ye kɛ alahabar sɔlɔ nkɔ ni ma dari yɛ mi ni ɛ jaa mu kaka lɔwɔ ni ma dari yɛ mi but kenya ɔmɔ fufu ɛnsi ma ni awon asisi kan bɛ ɔlɔrun na ma ye inshala rama ɛsɔ pe mo promise wi pe taba n sɔrɔ yi lɔ awo ama ma so di tefsiru kan kila akpe akpe ni usa embassy walahi. olórí tẹ̀fsíìrù kan kí ni máa ṣẹlẹ̀ ń bẹ̀ bóun ẹ̀sìn fọ́n físà irú ète wo ni ẹ ń lò tó fi jẹ́ wípé ìṣesí amẹ́ríkà lónìí ó ní ìṣesí nítorí bàbá sọ fáńjọ́n ìjàpá ọlọ́rẹ̀ méjì ẹ máa wè mọ́ o ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ ń bẹ̀ ni mo fẹ́ fàyọ o kí ni ọ̀rẹ́ méjèèjì o wọ́n wá jọ lòdì wọ́n fún alẹ́kọ̀ọ́ méjì mélòó sí ni á má ìjàpá ìjàpá ní ah, kí lẹ wá rí sí bá ṣe pín ẹ̀kọ́ yìí ah, ọ̀rẹ́ kìíní ni kò lè ṣe mú kọ̀ọ̀kan náà wú ah, ọ̀rẹ́ kejì nǹkan ní ọgbọ́n làwà fẹ́ dá kò lè ṣe mú kọ̀ọ̀kan náà ìkan ní kí làwà fẹ́ sí báyìí ìjàpá ní eh, ẹ̀mọ́ wọ̀rí ọ̀rẹ́ mi ìwọ mọ́ dídì kan ọ̀rẹ́ mi ìwọ mọ́ dídì kan náà kí wọ́n jẹ kí lè yàn jẹ tí ètàn àfọlọ́ ọlọ́run ṣé ẹ̀mọ̀ kó ti ṣe dáadáa sí yẹn ó ti mú ẹ̀mí wọn lẹ́rú ó ti ṣe kí ni o wọ́n wá dáalé ilé tí ìhó ẹ̀kọ́ ti àpẹ̀pẹ̀ yọ́ máa jẹ́ ilé tí ìhó ẹ̀kọ́ ti ẹ̀nàbìlẹ̀ pé kí ni o yọ́ máa jẹ́ wọ́n wá rìn díẹ̀ síwájú ní ìtìmọ́ ah, ibi tí ẹ̀ ń pa jẹ́ ọmọ ìjẹ̀kọ́ ọ̀hún ilé ìbáwò ti ilé ìjàpá ní sára àbúdí ẹ̀fẹ́ mi mẹ́wọ̀n mo ní à ah, ìwọ tó torí ìtẹ̀mí tó gbórí fún mi ọkànlá ẹ̀kọ́ méjì ni dọ́gbadọ́gba ó fún jàpá ní ìfà wọ́n náà fún mi kí ní ọgbẹ́ à tó ti jẹ́ rẹ́sí mi tó ìwọ tó gbórí fún mi àṣẹyìn wọ́n àṣẹyìn bọ̀ mélòó ń jàpá jẹ́ kí ni àwọn rẹ wà láì ṣe sí amẹ́ríkà nù ẹ̀ nígbà tí ọmọ amẹ́ríkà bá jí lọ́jọ́ god bless america ní ọ̀pọ̀ wí tani mọ́ sẹ́yẹ́sì nàìjíríà ẹ̀sìn lọ́rọ̀ ègbó lọ́wọ́ bọ́ọ̀lù ọ̀hún ṣe ṣàyé ni gbogbo ń tọ́lọ̀ ọ̀rán máa yé táyé fi máa lọ wájú bó ṣe kèfèrè ní ṣe ayé rẹ̀ ọmọ lọ wájú ìtọ́lọ̀ ń sì ràn máa yé tí fi lọ wájú bí mùsùlùmí ni ọ̀bá ṣe ayé rẹ̀ ọmọ lọ ẹ̀yìn ẹ̀kọ́ mẹ́rin ìjà parapara jẹ́ ojú kí ni tó wá fi ń wò ó sí àmà pé dì í sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn developed country yòókù ní ìsìn in tí wọ́n ń ṣe pẹ̀lú visa àwọn fún yín ni pé sásọ̀ mi ti dọ́kúmẹ́ǹtì rẹ̀ kọ̀ọ̀kan dc amẹ́ríkà wọn ò ṣe ìlígọ́ọ̀wù interview ó sì nídìí gbogbo ète wọn ń sọ bí idnillahi al-wahid al-qahhar àti àwọn ọ̀nà tí wọ́n ń gbà lónú sẹ̀mí tó fi jẹ́ wípé táà mùsùlùmí ọ̀bà sọ́ra ayé ọmọ rí asẹ́ni ibi ní ojúmọ́ ni wọ́n ti fi àwọn àṣesí kan wọ́n ti fi so èmi àti ìdí ẹ̀hàn náà àfi ká ṣe sùúrù ká sọ sọ́ra dáadáa nígbàtí ambulance wa ń gbẹ́yẹ méjì tí ń dá ẹ̀ olótú yẹ kejì wọ́n ah, sáà ṣe kílọ̀kọ̀ rẹ̀ ń jò ní ní nǹkan tí ó ti jù bí oṣù mẹ́jọ sísìn lọ táwọn ìdílé méjì tí wọ́n se kílókọ rẹ̀ gala night fún pẹ́sẹ́ntì nípa wípé ọba wọn dá sí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ń kọ́ọ̀tù pẹ̀lú tọ́kì ńlá méjì tí wọ́n já tí méjèèjì sì jẹ̀bi ikú torí wọn bà nǹkan jẹ́ nígbà tí wọ́n fọ́ gíláàsì lé àwọn míì wọ́n ní wọ́n ni so obama wà padà peace sí ilé ẹjọ́ wípé kí wọ́n san so àwọn ẹbí hàn tọ́kì ni wọ́n á sàpèjẹ fún pẹ́sẹ́ntì wípé alhamdulilayi inú àwọn dùn sẹ́yìn tí ń ṣe báyẹn kò ní jẹ́ ń páàsì sọ́pọlọ àwọn èèyàn wípé ní tàn kan bá fi lè máa ṣe báyìí pọ̀lọ́ mẹ́ran kó sáwọn eléyìí ni wọ́n wà ní bàbà rẹ ẹ̀mí ọ̀rọ̀ bí adama àwọn eléyìí ṣe pààyàn pààyàn àwọn pààyàn pààyàn lọ́tọ̀ yìí ìdán mọ̀wálátùrì kùfàr bá a ṣe bá kẹfẹ́ rí lò ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó pín sí òun nìyẹn èwo ń bẹ̀ in ló wá múyàn fóònù ẹ̀sìn ọlọ́run alákọ̀ọ́kọ́ ta wá ló lè dìde nínú wa kọ́ sọ pé kí fáyé sọ́lù túmọ̀ yìí tó fi pé àbálibá ní kèfèrí tó pa àbúrò bá sì ń kèfèrí tó pa àbúrò ní kèfèrí ó ní tọ́lọ̀ ọba mẹ́rin ó ń sì ní án bá lọ́dọ̀ àwọn àfáàmù kàmù lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì pọ́ìntì kan wá jáde wípé akùnrin láǹbọ̀ ń bẹ̀ lórí ọ̀rọ̀ jihad sáà lè fi kèfèrí kúnra wa tá a bá fẹ́ jà bákan náà fìtínà tọ́lọ́ ń fi ọ̀rọ̀ Saddam Hussein ṣe fáyé kọ́lọ̀njọ́ jáde kọ́ bá ní gbàgbọ́ rẹ̀ torí kò kúrò ní Islam bákan kọ́lọ̀njọ́ jáde kọ́ bá ní kọba ni kọba ni sàmójúkú òfin kọba ni gbàgbọ́ rẹ̀ mùsùlùmí ọmọ yáà ni wẹ́ẹ̀tì kí n mú amára kí n má jẹ́ wọ́n dádúró mọ́ kí n jẹ gàba lórí wọn ẹbá àtijọ́ sọ wípé tí mùsùlùmí kaba fẹ́ jẹ gàba lórí ibìkan ká mọ́ gbà fún kọ́ jẹ gàba ṣùgbọ́n tó bẹ̀ ní gàba ń jẹ àgọ̀rọ̀ sí mọ́ ìntọ́lọ́sí sọ ní wípé wà ń tọ́ ìfàtánì من المؤمن قتتلوا طائفة من المؤمنين tí àwọn mòmìnir méjì bá ń jà tíjà di pé yọ́ ma di pé afẹ́ ma tàjẹ́lẹ̀ àgbà ìgbára ni èyí kò yí sábẹ̀ mi ni ẹ mọ̀ kún sábẹ̀ jọ àbòsílọ́ bẹ́ẹ̀ sẹ́yìn ẹnìkan ní ọ̀nà ọ̀sá jàre ẹnìkan náà ni ó jẹ̀bi tó orí àtúnṣe ni pé ẹ Saudi sẹ́yìn náà fẹ́ dá sí ni kaba kan tá a jọ ní jẹ́yìn nìkan gbà rànmọ́ràn láti jó gan màdẹ́wà tó gba kaba náà mọ́ lóbi pé à ń ju bọ́ǹbù lọ́tún à ń ju bọ́ǹbù ní kíni o bọ́ǹbù ló sí ṣùgbọ́n gbogbo ẹ̀ náà alḥarbu khudu'a alḥarbu khudu'a inṣàlá ul aziz mas'ala tààbọ̀ bẹ́ẹ̀ tíwájọ́ mẹ́jọ in ti ń fara akọ́kọ́ gbogbo tẹ̀kìdìmáàtì o ní ó mú ibi tá ń lọ o ní ó mú clear tí ó segin ni o tí ó mú rọrùn in tá mọ̀ sọ́njọ́ mẹ́jọ bí àwọn ìmìnira rahman o ní mu'awaratul kuffar fil harb sáà lè gbà kẹfìrí mara láti fi kún ara wa sáà lẹ́rìí lọ́dọ̀ ànábì kí ni àkúwálù àwọn alùlẹ̀ ilmi lórí rẹ̀ a padà síbi fatiwa faisọ́lù ti ń sọ wípé ìtọ́jú wọn sọ bẹ́ẹ̀ ara ń tí wọ́n tó ṣe ni wípé wọ́n àláò àmì Amẹ́ríkà kí wọ́n wọ Sùndíyà láti wá gbà wọ́n lẹ̀ wọ́n wá fi hàn kún ara fi kún àwọn sọ́jà tìlú láti fi fèsì Saddam Hussein tẹ̀ pé ṣubú àní ìrújú ni. So ẹnìkan kò lè yanjú rẹ̀ afẹ́sọ̀tọ̀sọ alukuran kalẹ̀ tí ànábì sì ń sàlàyé rẹ̀ fún wa idnillahi ta'ala tó sì wà sáànú àwọn ọpọlọ kan kí wọ́n gbọ́nà àti ànábì yìí tọ́jú àwọn tí wọ́n kí wọ́n lọ́dọ̀ àwọn sọ̀hábà kí ni in tí àwọn àfáà sọ lórí àlámọ̀rí sọ́sẹ̀lẹ̀ rí sí ànábì gangan àbí ọ̀sẹ̀lẹ̀ rí bíyàwó ni minar rahman ama pia rẹ tó bá di jọ mẹ́jọ in kana fil waqiya hada sallallahu alaihi wa sallam بصرت كثير والسلام عليكم ورحمه الله وبركاته